ọlọ́run lẹ́ẹ̀mí lè kà látara bí orí bó ṣe pọ̀ tó kọ́lọ̀ọ̀bá kó má ṣe ṣe àdékún orí ẹni kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà a dúpẹ́ fọ́lọ́run àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́ọ̀bá rán hadiyan wa mubashiran wa nadhiran ọlọ́ọ̀bá rán ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí olùtọ́sọ́nà ẹ̀ntà máa tọ́ wa sọ́nà lórí pélé ìlò dá eléyìí ni ò dá wà mubashiran ọlọ́ọ̀bá tún ṣe ànábì sallallahu alaihi wasallam lẹ́ntà máa fún wa ní ròdùnú wà nadhiran ọlọ́ọ̀bá kọ́nà ọba kó bá wa kí ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà àwọn tí wọ́n jẹ́ òbí wa kọ́nà ọba kó jọ kó bá wa ṣàánú wọn àwọn tó ń bẹ nílé ayé nu wọn kọ́nà ọba wa gùn wọ́n lẹ́mìí pẹ̀lú àlàáfíà àti àrísìkì lórí ìmáṣe dáadáa àwọn tí wọ́n ti jáde láyé kọ́lọ̀ ọba kó bá wa fọ̀rún kẹ́ wọn iwájú tí wọ́n ti kọjú sí kọlọmájì ó bàjẹ́ kọlọmájì ó dá ẹ̀yìn tán fi sílẹ̀ náà ọlọmájì ó dàrú lẹ́yìn wọn lẹ́yìn eléyìí àtú kí gbogbo wa sórí ìjókòó adẹ̀bẹ̀rẹ̀ kíkí wa pẹ̀lú ìmá kí àwọn bàbá wa sí ọlọ́wọ́n bà lékè ọlá tó ní pé wọ́n jẹ́ sábàbí láti kó gbogbo wa jọ torí pé nígbà tí bàbá tí wọ́n dé àdúgbò yìí tí wọ́n wò pa wọn fẹ́ kọ́lé wọ́n ronú pọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí tí wọ́n bá kọ́ mọ́ṣáláṣí ó ṣeéṣe ká má lè jókòó láàyè yìí ààyè tí wọ́n ti fi kọ́ mọ́ṣáláṣí náà rí pé téèyàn bá fẹ́ fi kọ́ room and parlour self at least a ṣì yọ méjì tá fẹ̀ dáadáa ibi tí ọ̀gọ̀rọ̀ sì máa ń ronú lọ nìyẹn ṣùgbọ́n wọ́n ní tọ́mọ rẹ kó lè fún ẹ nísìnyí lọ́jọ́ alẹ́ ohun tó ń jẹ́ ilé ta òun náà lè ta fọ́lọ́wọ́n bá èyí tó jẹ́ ti bàbá nínú gbogbo ilẹ̀ òun náà níbi tàwà yìí kọ́lọ̀ ọba kó má dùn wọn ládẹ́ eléyìí tí wọ́n kọ́ yìí sìn àwọn ọmọ wọ́n padà máa gbé bẹ̀ wọ́n máa lò fún àǹfààní kọ́lọ̀ kó sì jẹ́ kí wọ́n máa lò fún àǹfààní ẹ̀sìn kọ́lọ̀ máa wá ṣe ọmọ ẹnìkọ̀ọ̀kan wa lágbójúlógún lọ́mọ táti máa bá bàbá kakuléètì àti bàbá bá ti ẹ̀ lọ ó yẹ kí yàrá ilé tọ́ sí mi ó yẹ kó tọ́ sí mi kí ló fà nígbà tọmọ náà rí ṣe tó tó bá rí ṣe tọ́nà bá kẹ́ kò tiẹ̀ ní rí fi ogún bàbá ẹ̀rò torí tọ́nà bá ti ṣe fún ó pọ̀ ṣùgbọ́n àtúgbọ́dọ̀ fi ogún ráre torí tí òbí bá fi sílẹ̀ káwá máa wo kó bàjẹ́ kò tún ń ṣe nínú ẹ̀kọ́ ẹ̀sìn kódà kí nǹkan yẹn kéré kó má jọ wá lójú èèyàn máa ń gbà tí wọ́n bá pè fún yàn kí nìdí ni wípé o fi ń dúpẹ́ fọ́nà lórí oore tọ́nà ṣe fún bàbẹ́ ẹ̀ torí ń pàwọn tó bí ẹ tí wọ́n fi ogún ìsílẹ̀ ilé ayé wọ́n làágùn ni ohun tó yẹ wọ́n sì ń fojú kékeré wò yẹn ó ju àwọn lójú nínú téèyàn sì máa fi ń ṣe dáadáa sóbì òun náà ni pé tóbi bá lọ tán àwọn nǹkan táwọn òbí wa nífẹ̀ẹ́ sí káwa náà nífẹ̀ẹ́ sí ohun tóbi wa máa ń ṣe dáadáa káwa náà máa ṣe dáadáa inú ilé tó jẹ́ pé òbí máa ń tún ṣe nígbà tí wọ́n sí mọ́ káwa náà máa tún ṣe nínú ta lè fi ṣe dáadáa sí àwọn òbí wa nìyẹn kọ́lọ̀ ọba àlékiọlá kó túbọ̀ bá wa ṣe àlékún dáadáa bàbá ọlọ́run ti ṣe dáadáa tó pọ̀ fún wọn ọlọ́run bá ṣe wọ́n ní àfá ẹ̀sìn ọlọ́run bá tún wá ní kí àwọn ọmọ jáde lára wọn ọlọ́run bá ṣe wọ́n ní àfá a tún ti wá rí àwọn ọmọ ọmọ àfá òsùmọ̀ ló ka kí ó tọ́ sí yẹn nínú ọmọ ọmọ náà ni ẹ̀rí tó bá ní lọ́jọ́ tó sọ fún Umar bin Kabir pé wà fẹ́ àfà nígbà mí ẹlòmí ilé wà kó ní ìwò tí ẹ̀rọ kọ fẹ́ àfi àfà ló fẹ́ fẹ́ àfò lówó lọ́wọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ńgbà tọmọ ìka Quran inú ìyá bin Kabir náà máa dùn kí ló fà ní wípé ojú ọ̀nà dáadáa tí bàbá wọn tọ̀ ọlọ́run jẹ́ káwọn ọmọ yìí tọ̀ ọlọ́run ò ṣe yín ní ẹ tó jẹ́ pé ńgbà tó fẹ́ ṣe wá sí àwọn ọmọ ẹ̀gọ́ wọn ò tiẹ̀ sí ń bẹ̀ àwọn kan ló ń fa wàhálà káàkiri kọlọ ọba kó má ṣe bẹ́ẹ̀ fún ẹnì wa kó má fi dán wa wò kó ọba bá wa kó ṣàlékún oore gbogbo àwọn èso tó ti jáde lára wọn kọlọ ọba àlékè ọlá àlùbáríkà ti wà lára wọn kọlọ má ṣe ṣe àlékún ẹ̀ tó fi dórí àwọn Ahmad kọlọ ọba kó bá wa dáadáa fún wọn ẹni tí ó bá ní àníyàn dáadáa láyé yìí ọba ọlá ó máa ń dúró gbogbo tá

ní tí abawo bá wò ó sì tí ò ní dín bóyá bíi thirteen years tí n bá kọ̀ tiẹ̀ bú ó kéré jù àtẹ̀hẹ́ ló ti jẹ́ pé dájídájí wọn a máa ṣe wá sí mbẹ̀ so kí ni wọ́n wá di ẹ̀jọ̀ mọ́ ojú rí ọlọ́run bá ní bá kó bá wa yọ́nú sí wọn kọ́lọ̀n kó yọ́nú sí wa o tí a fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ń dáadáa wa èyí a fẹ́ láburú kọ́lọ̀n má ṣe ìgbé wa ẹ̀rí jọmọ́ mùsùlùmí ọkùnrin àti gbogbo tí ẹ̀rí ọlọ́pẹ́ wá pọ̀ a máa dúpẹ́ fọ́lọ̀ fọ́nà bá dá ẹ̀mí wá sí mélòó mélòó ẹ̀ tó ti jáde láyé tí ò di àsìkò dáwà yìí rọmọdán ọdún tó kọjá mélòó mélòó ẹ̀ bá ti pè sọ́dọ̀ ṣáájú kó tó di rọmọdán nílé yìí a rínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n gba wọ́n wà rọmọdán ṣojú ẹ̀mí wọn ṣùgbọ́n wọ́n wà lórí ibùsùn báyìí ẹlòmíì wà lọ sí tù nínú lẹ́lẹ̀ ẹlòmíì ti torí kíni torí accident ẹlòmí ọ́sà ni òjò gbádùn tó tí ò fi láǹfààní àti gbàwẹ̀ ọlọ́run tó wá ṣe rọrùn fẹ́mi àti ẹ̀rí pé ọ̀rọ̀ wa ó tọ́pẹ́ kọ́lọ máṣẹ́ gbọ́pẹ́ nìkọ̀kan wa ẹ̀rí lẹ́yìn ilé ìjọmọ pàtàkì ohun tàbí jókòó gẹ́gẹ́ bí àwọn sáàdù wa ṣe sọ ọ̀rọ̀ nípa kátọ̀ ọmọ wa tẹ́rìbíyàtùlà àwòláàdì ká tọ́ wọn ẹ̀rí nínú àyà Qur'an tí a fà wà Uthman tí wọ́n kalẹ̀ kan ọlọ́ọ̀bá ń sọ̀rọ̀ nípa Zakariya àti bó ṣe tọ́ ọmọ ẹ̀ àti bó ṣe ní ìpọ́njú ọmọ Zakariya ti dàgbà ṣáájú kó tó bímọ zikiru rahmati rabbika abidahu zakariya ọlọ́run ní ọ̀rọ̀ ta fẹ́ sọ fún èyí ó jẹ́ ìrántí nípa irú ọlọ́run ọba tá ń pè ní zakariya ìdínádà rabbahu nìdá zakariya tí ó bẹ̀rẹ̀ sí sunkún sí ọlọ́run ọba rẹ̀ lọ́rùn habili ó wá ń ọba pé ọba ọba fóun ní kó fóun lọ́mọ rẹ̀ ó dẹ̀ sọ fún anọ́bí Zakaria ó ń sọ fọ́lọ́wọ́n bá lékè ọlá ó lè mi mo ti dàgbà ìyàwó mi náà ti نعم يا زكريا نعم na ó dábẹ̀ yẹn náà ibi tí mo fẹ́ lò náà nìyẹn yá zakariya yá zakariya naam naam ok ṣáájú ṣáájú bẹ̀yẹn ni so láti lẹ́yìn káfà ha ayin nẹ̀nàm láti yìí tó tẹ̀lé zikiru rahmat rabbika náà ọlọ́ọba ní ìrántí lélẹ̀ nípa irú àwọn ọlọ́wọ́ba tó ń jẹ́ zakariya nígbà tí Zakariya ìbùnádà rọ́bàhù nìdáàn kọfíyà nígbà tó ké pe ọlọ́wọ́n ọba rẹ̀ nínú hadith ó wáyé wọ́n bèèrè àrọ́bùnà kọ̀rìb tí ọlọ́wọ́n ọba wa ọba tó súnmọ́ ni fanunadi káwà máa pè nunaji ká máa pè ní kẹ́lẹ́kẹ́lẹ́ àwọ̀bàáyìn fanunadi àbọ́bà tó sún tó jìnà ní káwà kí gbẹ́gbẹ́ pé wọ́n lọ́wọ́ bá mi ò Zakariya ó ké sọ́nà ọba lọ́rùn Zakariya sọ fọ́nà ọba ó ní wọ́n lọ́wọ́ bá ní kí ọlá egun ẹ̀yìn ẹ̀yìn mi báyìí ó tí èyàn fi ń jọkùnrin nìyẹn ó ti wíkì irun funfun ó ti kún lórí mi èmi sì ní mo nígbàgbọ́ pé kò sí àdúrà tí mo ṣe sọ́dọ̀ wọ́n náà bá tó ní gbà ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lẹ́ni tó bá ń ṣàdúà ó ń fẹnu ṣàdúà ní ọpẹ ò sí mẹ́ lẹ́fi máa ráwọn èèyàn tó máa ń dààmú ibi tí ò sí gbà làwọn máa wá gbà lọ́lọ́ ìgbàlà lọ́bẹ̀ ọdún náà bá lè gbàláwà ṣùgbọ́n èyàn máa dàmú wá máa sákiri kí ló fàájọ mọ́ torí wípé wọn gbà wípé àdúrà táwọn bá ṣe Ọlọ́run bá máa gbà ẹ wo bàbá yìí àtìgbà tó ti jọ́dọ̀ tó fẹ́yàwó ló ti ń ṣàdúrà bàbá yìí ti wá di arúgbó nínú sábàbí tí máa ń jẹ́ kádùá gbà ó ní pé kéèyàn máa dárúkọ ipò téèyàn wà fún Ọlọ́run ọba ìwọ náà bá lè kí ọlá mú kéèpì ẹ̀ wọ́lá pọ̀lẹ̀ ní ní mi ń nǹkan kan

nígbàtí èèyàn bá lọ tán Yorùbá máa ń sọ wípé ẹni bímọ ọmọ ni ó sìn ẹni tí ò bímọ ọmọ ni ó sìn àbí bàbá ìwá bẹ̀rù ó túmọ̀ sí wípé ogún tí bàbá yìí bẹ̀rù pé ta ló fẹ́ jẹ́ kò kí ń ṣe owó tó fẹ́ fi ilẹ̀ sáyé kò kí ń ṣe ilé tó fẹ́ fi ilẹ̀ sáyé náà. yá ìdílé náà yá ìdílé náà yá kúbà. ó lọ́mọ tó ń wá tó ń fi ń béèrè pé kí wọn náà bá ṣàfòun ti fún àwọn ará ilé yàkù kí lọ́nà bá fún àwọn ará ilé yàkù ànàbùwà ìdí ànábì ọlọ́run tí wọ́n á jẹ́ tá máa kéde tí wọ́n á máa pariwo fáwọn èèyàn ẹ wo bàbá wa kọ́nà ọba kó bá ṣe dáadáa fún wọn nínú àwọn tí ó dí àwọn ọmọ wọn ustaz ahmad àwọn ibi tí bàbá ò bá lè ṣe wá sí délé ni àwọn á ṣe wá sí lọ́bẹ̀ irú tí ó ń béèrè fún nìyẹn tí zakariya ń béèrè nìyẹn ṣẹ́wẹ̀ẹ́ pé tí bàbá bá jẹ́ àkántàntì lẹ́nì ẹni pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ àwọn náà lè wò pé à kọ́ọ̀sì dáàdì mi mo fẹ́ ṣe ẹnà wà àwọn òbí tán jẹ́ dókítọ̀ tán jẹ́ lọ́yà èyí tó máa ń pọ̀ jùlọ àwọn ọmọ náà ni pé ohun táwọn òbí yẹn ń ṣe náà náà máa ń ṣe ìwọ tó wá jáfa tó wà lọ́mọ tó jáfa ọlọ́mọ jẹ́ àpàdánù ìyẹn jẹ́ yọkọ̀ iṣẹ́ tí èèyàn bá mọ̀ èèyàn máa ń jẹ́ kọ́mọ èèyàn mọ̀ ìwọ tó jẹ́ wẹ́dà tọ́mù ìmọ́mọ́ ṣe ń so ire pọ̀ ó di fail ó fail torí pé kí ni ṣe iṣẹ́ tó mọ̀ yíò ń ṣiṣẹ́ gidi ni bọ́bọ́ bá jẹ́ wẹ́dà lé níjọmọ́ tó bá lọ yunifásitì tẹ́ẹ̀ bá rí owó sẹ́ẹ̀dì sí tó bá ráwọn tó ń ṣe wẹ́dà ládùúgbò àbí tó rí èèyàn kan tí wọ́n fẹ́ ṣe burglary proof irin window ó lè sọ fún wọn pé mo mọ̀ ṣe ẹ ò ní rin iṣẹ́ ẹ ṣàgbébé mi màá lọ ra rin màá wá wẹ́dà kan ládùúgbò màá ṣe lọ́dọ̀ ẹ̀ nínú owó tí bá gbà màá fóun náà pé yá mo lórí iṣẹ́ mo dẹ̀ lóná lọ́dọ̀ ẹ̀ a gbọ́dọ̀ pé gbogbo tá a bá mọ̀ káwọn ọmọ wa náà ṣàǹfààní látàrí now. ọ̀yá làwọn kọ́nà ọba kó ṣe ọmọ yìí ní kí ọmọ tí gbogbo máa yọnu sí tọ́nà ọba yọnu sí irú ọmọ tí èèyàn máa ń tọrọ nìyẹn kọ́nà ọba kó má ṣe fún wa nírú ẹ̀. náà ó ti dá báyẹn ìdí tí a fẹ́ fi bímọ òun náà ni wípé ká lè rọmọ dáadáa wa ká rọmọ dáadáa wa ká bàa lè sinmi nígbà tá a bá torí wípé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní idha mata ibnu adam nkọtọ àánihu àmàlò ó ní tí ọmọ ànábì ádámọ̀ bá ti kú gbogbo nǹkan tó láǹfààní láti ṣe ní dáadáa ti tán illa min sàlàsà àyàfi nǹkan mẹ́ta ilmun yuntafa'u bi àkọ́kọ́ ni mọ̀ dáadáa tó mọ̀ tó fi ṣàwọn èèyàn láǹfààní kéwú ló mọ̀ ló káwọn èèyàn iṣẹ́ ọwọ́ ló mọ̀ tó káwọn èèyàn iṣẹ́ ìlànà òwòsàn ló mọ̀ ló kó àwọn èèyàn gbogbo ìgbà tí ò bá sí láyé mọ́ táwọn èèyàn bá fi ń ṣàǹfààní látara ìmọ̀ yìí òun náà máa gba ládá àwọn sọ́dà kọ́sìn jàríyà àbí sàárà ti máa ń ṣàn gẹ́gẹ́ bí ẹ tó gbẹ́ kànga ẹn tó gbẹ́ bọ́hù abẹ tó kọ́ mọ́ṣáláṣí abẹ tó kọ́lé kalẹ̀ tó ní kọ́ máa fi ṣe lè kéwú ẹn tó kọ́lé kalẹ̀ tó ní kọ́ máa fi káwọn èèyàn lẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó gbin igi pẹ̀láníyàn wípé káwọn ẹranko àtọmẹ̀dé èèyàn kọ́ máa rí èso orí ẹ̀jẹ́ káwọn èèyàn lè máa jókòó ń bẹ̀ kọ́ máa gbatẹ́gùn ń bẹ̀ gbogbo ẹni tó bá ṣe lè pẹ̀lú torí tọ́nà ọba nígbà tí ò bá sí láyé mọ́ gbogbo ìgbà tọ́nà yọba ti ń jẹ fúrùtù mẹ́ báyìí a máa gbà ládàá ni. ọ̀wá láti sọ ní ayádìbò láwò. nígbà kan wà èmi ń gbé inú ilé inú mọ́ṣáláṣí náà sì ni mò ń sùn ní tí ò ní bóyá ọdún méjì ní àsìkò tá à ń sọ yìí tí n bá jí lóru tẹ́bí bá pa mí tó bá bọ́ sí àsìkò tí àwọn ápù yìí tó ti wà ńbẹ̀ máa sì bọ́ síbẹ̀ máa jí ápù máa yóò máa padà sí mọ́ṣáláṣí kò sì sẹ́ni tó máa mọ̀ nínú iṣẹ́ olóore bàbá ni mo ti jẹ yẹn bàbá sùn wọ́n sì ṣe kí ni wọ́n ń gba ládá abẹ́rí nǹkan bí kí ni dáadáa tí wọ́n náà fẹ́ ṣe tó jẹ́ pé ńgbà tó bá ń sùn wàá máa gba ládá àwọn olówó lè ní àwọn máa ń gbìyànjú pé gbogbo ìgbà táwọn bá ń sùn kó wà wọ́n ṣá máa pọ̀ sí ni ẹ wo Dangote fàpẹrẹ tó bá ń sùn lọ́wọ́ báyìí owó ń wọlé ni torí àwọn tó ń ṣiṣẹ́ fún wa ń bẹ̀ tó ń ṣàìsùn lọ́sàn-án lóru tí wọ́n lè sùn náà bá dùn bó láti fẹ́ meet up production ẹ wo Facebook tí gbogbo wa ń gbé káàkiri lẹ́nìí tẹ́ bá mọ iye billions tó ń mèkì lójúmọ́ owó tí wọ́n ṣe mílíọ̀nù bílíọ̀nsì ni lówó tí wọ́n mẹ́kì lójoojúmọ́ tó bá ń sùn báyìí owó ń wọlé ni àwádẹ̀ ń dára la wa aláàmú lórí facebook ẹ tó fẹ́ bẹ̀ bú abú èbú ẹ tó fẹ́ ya fọ́tò látàárọ̀ ọ̀dálé òun aṣà máa ni àwọn tó dẹ̀ gbélẹ̀ àwọn ṣà mẹ́kì owó lọ òun dẹ̀ tó ṣì sí ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ máa ronú pé tí bá wà lójú oorun ẹ tó kọ́ kúránì nígbà àti dáadáa tí èèyàn ṣe so eléyìí jẹ́ nínú tí ànábì sọ fún wa ó ní awwaladin salih yadiru lahu ó ní nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó máa ṣẹ́kù fún wa nígbà tá a bá sí láyé mọ́ òun náà ni ọmọ rere tá a bá fi sílẹ̀ ilé ayé tọmọ ìwà ń ṣàdúrà fún wa tọmọ yìí ṣàdúrà fún wa kọ́nà ọba kó má ṣẹ̀jẹ̀ ká ní ọmọ àwọn ọmọ rere tí wọ́n máa ṣàdúrà fún wa nígbà tá a bá sí láyé mọ́ ẹ̀rí àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ ó ní ṣe pẹ̀lú tafsir Qur'an torí pínú àwẹ̀ láwà ó sì yẹ ká bá Qur'an lò dáadáa òun náà ni ọ̀rọ̀ nípa nọ́bí wa Luqman àríyìnà ẹni pé Luqman ó kọ́mọ ẹ̀lẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá àdékíọlá mo sọ fún wa pé ànọ́bí Luqman àrí kí ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ohun tó gbajúmọ̀ nìyẹn ṣùgbọ́n kò ń ṣànọ́bí ọlọ́run gẹ́gẹ́ bí o tó fẹ́ tẹ̀rí lẹ̀ ṣùgbọ́n gbogbo wa lè nígbà bá fẹ́ fẹ́ á ní ànọ́bí Luqman ẹ wo kọ́ máa pèèyàn lánàbí bí ò ti ń ṣànàbí ó túmọ̀ sí pé ẹni tó ṣe dáadáa ni kọ́nà má ṣe àjẹ́ káwa náà ṣe dáadáa nígbà míì ẹ̀rí pẹ́lú mi ò kì í ṣàfà ṣùgbọ́n torí kó máa ń dé fìlà àfà àfà ni tẹ bá dàdúgbò tẹ bá ní mò ń béèrè àfà wọn á pè jáde kódà tẹ bá ní ó ka fásíà ó lè jẹ́ wàmọ́ wàmọ́ la máa kà fún yìí ṣùgbọ́n àfà làwọn mọ̀ sí ládùúgbò ẹjẹ́ wá fẹ́ pápú ẹni àfà mo ti ẹ̀rí àyàkọ́nu kúránì ẹjẹ́ wá sọ̀tún ẹ̀ fún mi akọ̀dí mọ́ ẹ̀sọ̀ mọ́ ń bọ̀ mo fẹ́ sáré wọ tọ́ílẹ̀tì ó ti sá lọ nìyẹn hmm. torí pé fìlà tó ń dé ilẹ̀ fi ń pè láfa dáadáa kan náà ló ṣe yẹn ẹlòmíì ó máa ń tètè dé mọ́ṣáláṣí torí pé ìdílákòmọ́lá kàrà torí pé ó máa ń tètè dé mọ́ṣáláṣí láwọn èèyàn ṣe ń pè láfa àfà àfà torí kí ni ó máa ń tètè dé mọ́ṣáláṣí ló fi jẹ́ pé dáadáa tí lukumọ́ọ̀nù ṣe ó jẹ́ kí àwọn èèyàn máa wo wípé lukumọ́ọ̀nù ń kọ́ àfà ni ṣùgbọ́n ṣáájú ká tó wọ ibi àyà yìí nínú àwọn nǹkan tí mo fẹ́ pe àkíyèsí ara mi àti gbogbo wa sí torí ta bá ti ń sọ̀rọ̀ ìtọ́mọ gbogbo wa náà ni a ní bùkátà sí gbogbo wa la ní sí láti tọ́mọ kódà ọ̀rọ̀ ọmọ ló jẹ́ pèmí gan tó pẹ́ dé ẹ̀dẹ́bí torá jọ ń bọ̀ ń bèèrè mo ní láti padà fi wọ́n lẹ̀ ní pé ó rẹ onímárúwá máa gbé wọn bọ̀ mí mọ́ bí tán yọjú ẹ̀ sí báyìí torí gbà tí wọ́n bá lọ gbọ́ wà sí tó fa wọn mọ́lẹ̀ lé ó fa ọmọ lẹ̀ lé tó bá wá dàsìkò tán dàgbà tó ní ọlọ́wọ́ àti àwọn ọmọ láwọn ò lọ nígbà tí ò mọ́ wọn lára láti kékeré àwọn èèyàn kan wà tó bá ti di pé wá sí yaba inú ọmọ kékèké àbíbẹ̀ kọ́ ni osmond inú wa máa dùn ní pé àtúnlọ́wọ́ àti ni torí pé kí ni a ti jẹ́ kó mọ́ wọn lára láti kékeré àkọ́kọ́ nínú tá gbọ́dọ̀ gbọ́yé ni wípé ojúṣe wa ni ká tọ́ àwọn ọmọ wa tó rọ́nà ọba sọ fún wa wípé yá ayú alẹ́dí na àmọ́nù ọlọ́run ni mo pè ẹ̀yin tí ẹ gbàgbọ́ kú àfúsàkùn wà àríkùn náà rọ̀ ọlọ́run bá ní wàyá fàánù nàmá ṣùgbùmọ̀rù ọlọ́run ní ẹ jẹ́ ká ṣe ní ṣókí torí àsìkò ṣó ti yé irú dáadáa bá ń sọ náà nìyẹn àwọn ọmọ mi ìwò tó ti fi kọ́ wọn táwọn bá ti gbọ́ sí ẹgbẹ́ àyà Kùránì báyìí inú tí a máa dùn ni bó ṣe jẹ́ fáwọn ọmọ mi báyìí tí wọ́n bá lọ títì tí wọ́n bá plé àwọn orin kórin yẹn báyìí ẹ̀rọ kò mi gbóná dà sí lára ni tó rárẹ̀ ò nílé lẹ̀mọ́ bó ṣe ń fò báyìí bó ṣe ń lọrùn bẹ́ẹ̀ náà lá máa ná ẹsẹ̀ ọlọ́run kó má ṣe ti wà bẹ́ẹ̀ àfà kan ka quran èèyàn kan ti fi ń ṣe ẹ̀yẹ látẹ̀kọ́ nígbà tá a sọ àwọn tó máa ń ṣe lójú títì bí ẹ tó fi gbóná dà sí lára òun náà dẹ̀ rọra ń tàpù ọ̀rẹ́ pé ó dàbí pé wọn lọ ń bá wí ń bẹ̀ ọlọ́run ṣe wọn náà ní àpò ní quran o kọ̀ọ̀kan wa àdánwò àwùjọ ni torí pé gbogbo ibi bá dé àwọn orin ni orin ni ìlúkílù ni ijókíjó ni kọ́nà ọba kó má ṣe ìṣàánú wa mẹ́ ọlọ́run ní ẹṣọ́ ẹ̀mí ara yín àti ẹ̀mí àwọn ará ilé yín kúrò níbi iná iná tó ṣe wípé ohun tá a máa fi kó gẹ́gẹ́ bí petro òun náà ni ànáàsù àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn la máa fi kó náà ó yá kí iná tún lè jó dáadáa ó yá ẹ kó àwọn ilé sínú ẹ̀ wàlẹ̀ ìdárọ̀ àti òkúta àti òkúta ẹlòmí lè òkè bò láti fẹ́ fi èèyàn kó náà ẹ̀ẹ̀mẹ́ gbòòrò wà lára èèyàn ni àbíbẹ̀ kọ́ ni òróró wà lára èèyàn náà ọ̀rá wà ń bẹ̀ tẹ bá dáná ti fẹ́ dọ̀rá sí ṣé kò níjò dáadáa ni kọ́nà má ṣe wá ní pẹtrol tí wọ́n fi kó náà ẹlòmí lè òkú òkúta ti jẹ́ tẹ bá ṣá ọkọ̀ òkúta méjì papọ̀ kí ló máa jáde ń bẹ̀jọ mọ́ iná ni ọlọ́wọ́ba àdékè ọlá ó ní òun ọlọ́wọ́ba

gbogbo yìí sì la máa béèrè nípa ẹran ta kó sí yín lábẹ́ wípé bóun lẹ ṣe ṣe sí ẹ̀rí pé tó bá ní ẹran àwọn tí wọ́n bá ń fi ẹran ẹ lọ béèrè lọ́wọ́ wọn tó bá di alẹ́ wọ́n wá wọnú sínú ibi tó kọ́ ẹran sí àlùbẹ̀kọ́ ni Abdulkabir wọ́n wá lọ wóyá Abdulkabir lọ́ba wí àwọn ẹran yẹn wò sọ́ ti wọlé ẹ tó fi adìyẹ pàápàá jùlọ àwọn adìyẹ ìbílẹ̀ a máa káàkiri ni pé ṣé wọ́n ti wọlé ọlọ́run ní bó ṣe jẹ́ wípé ìyá adìyẹ tí ò bá sì rí gbogbo àwọn ọmọ ìgbà tó fẹ́ sùn kò ní lè sùn ọlọ́run ní ẹ̀yìn náà bó ṣe rí nìyẹn o adarọjẹ nìyẹn o gbogbo ń tàbá wá kó sí lábẹ́ gẹ́gẹ́ bí ẹran tá dàjẹ́ a máa bí nípa bẹ́ẹ̀ ṣe dà wọ́n jẹ ànábì sallallahu alaihi wasallam ó ní al-imamu ra'in ó lè ṣe ẹni tó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí ẹni tó jẹ́ president ìlú ẹni tó jẹ́ governor state ẹni tó jẹ́ chairman local government ẹni tó jẹ́ ọba aládùúgbò gbogbo yín adẹrọjẹ nìyí à wá bí bó lẹ ṣe tó jẹ́ ọkùnrin ra'in fi ahlihi ẹni tó jẹ́ ọkọ adẹ́rọ́jẹ ní a béèrè nípa àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ a béèrè nípa ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó jẹ́ obìnrin tó jẹ́ ìyàwó ilé ànábì sallallahu alaihi wasallam ó ní adẹ́rọ́jẹ ní o a béèrè lọ́wọ́ ti ẹ̀ náà ilé ọkọ ẹ̀ báwo ló ṣe tòó sí àwọn ọmọ báwo ló ṣe tọ́jú wọn sí báwo ló ṣe tọ́jú ọkọ sí ilé ìjẹ́nu tí ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa o ó ní bákan náà gbogbo wa pátápátá adẹ́rọ́jẹ ní wa wal khadimu ra'i fi mali sayyidihi ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ ẹni tó jẹ́ ẹrú ẹni tó jẹ́ civil servant àdẹ̀rọ̀dẹ̀ lòun náà o báwo ló ṣe ṣowó ìjọba báwo ló ṣe ń tètè débi iṣẹ́ sí tó bá dọjọ́ pé ní àdìkìyàmọ̀ ẹ̀mẹ̀ fáwọn ìyàwó pé iṣẹ́ ìjọba dà iṣẹ́ ìjọba dà anytime tó bá dé ọ́fíìsì náà ni kò sẹ́ tó fẹ́ dẹ̀ láàmú à tó bá di lọ́rùn ìwọ tó gba dí ọ́fíìsì lásìkò tó ti wò pé iṣẹ́ ìjọba rẹ̀ látara kó kì dí àsìkò ó dí ọ́fíìsì lásìkò ìlú wa dàrú ìwọ náà wá ń ṣépè fún gọ́vnà ó mẹ́pẹ́jọ́ ni ọlọ́ọ̀bá fi wọ́n náà tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́lọ̀ ọba àlìkìọlá kó fi gbogbo wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa gbogbo àwa ta fẹ́ tọ́mọ ta bá fẹ́ tọ́mọ dáadáa a gbọ́dọ̀ mọ̀ nípa bá ṣe ń tọ́mọ o torí ní ẹlòmí ò mọ́mọ́tọ́ ẹ̀rí ní nǹkan bí ọ̀sẹ̀ kan àbọ́sẹ̀ méjì arábìnrin kan nílò òyìnbó ọmọ nàìjíríà ni wọ́n wá sẹ́ntẹ́ǹsì ẹ̀ pé o ma lọ sẹ́wọ̀n 15 years kí lárábìnrin ó fẹ́ fún ọmọ lóúnjẹ ni ló ń ṣe lọ́wọ́ nígbò wá fẹ́ fún ọmọ lóúnjẹ ó ti wá rò pé bọ́mọ òyìnbó ṣe rí lọmọ ti wá bí ṣe rí kí ló máa jọjọ mọ́ bá kí ló máa jọ ọmọ tó ní bọ́tà bí oníbọ́tà ló máa jọ torí tí bàbá yẹn jẹ máa lápa lára ọmọ o tó jẹ máa lápa ọmọ títí wá bí tí ò bá jẹun ọmọ oṣù kan tọ́ tí wọ́n bóyá ọyẹ kó ti máa mògì ògì ní O máa jẹ́ kí ọmọ kí dáadáa wọ́n wò pé kó máa mògì tí ẹ̀mẹ́kọ́ máa kí ọmọ ìmọ́lẹ̀ ní tipátipá wọn wá máa rọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́dọ̀ ti wá bí ó sì bá wọn mọ lára mu òun ni gbogbo wa náà ni wọ́n fi tọ́ wa dàgbà àbí bẹ́ẹ̀ kọ́ ni òun náà wá gbérù yẹn lọ sọ́dọ̀ ọmọ òyìnbó ló bá kí ọmọ mọ́lẹ̀ ó yá jẹun kò jẹun ó yá jẹun kò jẹun ló bá kì mọ́lẹ̀ ló ka owó ẹ̀ sí sẹ́yìn ló bá bẹ̀rẹ̀ sí rọmọ ló bá bẹ̀rẹ̀ sí rọmọ bọ́mọ yìí bẹ̀rẹ̀ sí gbìn nìyẹn o wọ́n rọ̀ ṣe lọ sọ́spítù wọ́n gba ọmọ yìí láti o ọmọ yìí jáde láyé wọ́n sún arábìnrin sí kọ́ọ̀tù gbogbo àwọn lọ́yà náà sọ pé wẹ́ kò mọ́mọ̀ láti pa wọ́n wá wò pé torí pé kọ́ọ̀tù áfíríkà ní pàápàá jùlọ àwọn yorùbá ní nàìjíríà pé àwọn máa ń ran ọmọ wọ́n máa ń force ọmọ force ká fìdí ọmọ tí kò fẹ́ jẹ́ ò fẹ́ jẹ́ ò wáyà kò gbọ́dọ̀ jẹ́ ó ní ọ̀rọ̀ yan lóúnjẹ látàrí ìlọ́mọ ìṣekú kí ló fàájọ ọmọ kò kẹ́kọ̀ọ́ ń pa ọmọ òyìnbó ó ti gbàgbé pé nǹkan tó wọ́ọ̀kì nàìjíríà lè máa wọ́ọ̀kì lamẹ́ríkà ohun tó sì wọ́ọ̀kì lamẹ́ríkà ẹni gbé ní nàìjíríà kò máa wọ́ọ̀kì ẹwọ gọrùn pin oríṣiríṣi náà kó wá bá wa mi tọ́ ni àwọn òṣìṣẹ́ lamẹ́ríkà wọ́n ti gbàgbé fáwa mọ́ ṣe rí ọmọ amẹ́ríkà kan náà ṣe rí àwa àwọn ọdún tá ń sọ ìléèyàn bá jẹun tó bá mu pure water nílùú òyìnbó ò ní jù sí títì wàyà fi sínú báàgì ẹ̀ àbí kò fi sínú àpò ẹ̀ tí wà fi débi tí wéèpì ń wà síwájú síbẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ wa bí jọmọ tọ́gọ̀rọ̀ èèyàn tó bá jẹ́ onú mọ́tò báyìí ojú wíńdò ni tó bá lọ títí so ìyẹn ló fi jẹ́ pé tó fẹ́ tọ́mọ a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ọmọ ta fẹ́ tọ́ nínú àwọn nǹkan ta tún gbọ́dọ̀ dìmú ọmọ tó tí a fẹ́ tọ́ òun náà ni pé àtẹ̀tìbíkà á ń tọkù mí náà kàlám ọ̀rọ̀ lápúnkọ́ la fi ń tọ́ ọmọ ìṣesí ó ṣe pàtàkì ńgbà tá bá fẹ́ tọ́mọ alukóduwatul hasana ká jẹ́ àwòkọ́ṣe rere fáwọn ọmọ wa ìwọ òbí tó kí ń lọ mọ́ṣáláṣí ilé ló wọ̀ wá sọ fún mo yá Ibrahim ó yá máa lọ mọ́ọ̀tì ọmọ náà dẹ̀ bọ́ ta lé tòótọ́ ó lóun lọ mọ́ṣáláṣí ó lè rọra yà ń fídíò game nígbò tí ń gba ó gbọ́pọ́ ti sálámọ̀ báyìí ó lè rọra òkè minutes kan sálámọ̀ ó lè padà sílé tí ó ti kírun bàbá mọ́mù ńkọ́ bàbá mọ́mù wà dáadáa kódà ó ṣe àdúrà fún gbogbo wa ọ̀nà àgbà ọmọ òlọ torí pé bàbá tó ní kọ́ mọ́ lọ mọ́ṣáláṣí orí oorun gan lòun gan wà àwọn amọ́ṣẹ́láṣí lèmi àwọn ọmọ wa mọ́ṣẹ́láṣí bàbó àwọn ọmọ dábì yí ń kọ́ ó ń sùn lọ́wọ́ ní ká bá di àwọn ẹ̀yìn wa lẹ́sàn rẹ̀ ní wà ní olè lásìkò kó wá ní kírùn ni na àwọn èèyàn lè jẹ́rìí sí bó ṣe yẹ kí gbogbo rí nìyẹn tó tọ́nà bá bí ọmọ kan nípa àrùn bàbá bá sọ pé wọ́n náà bá mo fi kọ́ wọn o mo lè jẹ wọ́n pa láti kí nígbàtí wọ́n wà ní abẹ́ mi ṣùgbọ́n gbà tán sí lábẹ́ mi mọ́ ẹ wo àwọn ọmọ bàbá tán ti dàgbà tó fi mọ́ àwọn afábìlà fífù gbogbo wọn tí wọ́n bá sì wálé àwọn trénì kan tí wọ́n ti ní láti kékeré kódà tí wọ́n bá ní ló ń ta wọ́n máa lónú ilé ẹ tó bá gbénú ilé yóò gbọ́dọ̀ pẹ́ wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ní sáà ó sì máa fẹ́ tèmi gbà tí mo ní mò ń sóbí torí pé rìn títí wá pọ̀ díẹ̀ tí ó ti yé kọ́nà kó ṣe àánú ẹ̀dì kọ̀ọ̀kan wa kọ́nà fi wá ṣe kò ń gẹ̀ dáadáa ọ́ ní tọ́mọ rẹ kó lè fún ẹ̀sìn mi lọ́jọ́ alẹ́ téèyàn bá ti kọ́ ọmọ dáadáa gbà tó bá dàgbà ó ní ṣe wàhálà tó pọ̀ wọn lẹ́yìn kó máa pè wọ́n lẹ́kọ̀ọ́kan bó làlàáfíà ó ní máa béèrè pé ṣé òkè ń pẹ́ wọlé tóró ti fi kọ́ wọn eléyìí ni wọ́n máa lò ọlọ́run bá sọ fún wa pa nọ́bì Muhammad sallallahu alaihi wasallam ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana. bẹ́ẹ̀ni ọlọ́wọ́ bá dé kí ọlá ó ní àwòkọ́ṣe dáadáa ó wà lára lọ́bí sọ̀rọ̀ àdúrà ó gbogbo ẹnikẹ́ni tó bá gba ọlọ́wọ́ ọba gbọ́ tó sì gbà kó máa pàdé ọlọ́wọ́n ọba tó sì máa rán sí ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ afá máwọn rí jẹ́ káṣe ní ṣókíṣókí tí ó ti yé kò mọ́ra tó bá jẹ́ àwọn òtásà ahmadu ní sin àwọn ọmọ kí ni ká pè ṣùgbọ́n èmi lè gbàgbé ojú mo fẹ́ sọ sí torí pé kò mọ́ra àwa náà máa tún kọ́yẹ náà mọ́ kí o inshallah tàbá ti kọ́yẹ mọ́ kí o inshallah tó bá ti jáná sí yẹ á rọrùn torí pé eléyìí náà nu tírénì tó máa ń fáwọn ọmọ náà ni tó ti ṣe wọ́n láǹfààní ìwọ́mọ́ tó ti wẹ́ kó o mọ̀ pé wà kàkíwù dáadáa tó jáde so wà á dẹ̀wò tíra torí ń gbà mí táàfà bá gbàgbé ajáná sì gan ló máa rán àfáà létí kọ́nà ọba kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa so ẹ jẹ́ ká gbìyànjú gbogbo wa tá a bá ti ń kọ́ àwọn ọmọ wa nǹkan tá fi ń kọ́ wọn ẹ káwa náà máa ṣe nínú ta tún gbọ́dọ̀ dì mẹ́rù tá a bá fẹ́ kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ òun náà ni wípé a gbọ́dọ̀ jẹ́ ní ire ọlọ́run ní kó àbúsàkò ẹ̀mí yín lọ́lọ́ bá fi bẹ̀rẹ̀ ìwọ tó ṣọ́wẹ́ ẹ̀mí ààrẹ ò lè rí tọmọ tó bá ń ṣọ́ òun darẹ̀ láàmú ni ìwọ tó ṣe dáadáa ó wá níkọ̀ ọmọ ṣe dáadáa wọn ò ní lè ṣe torí pé àwọn ọmọ yẹn ni ó tà ń sọ òun ni wọ́n gbàgbọ́ lé lórí èyí ń wí yẹn kò dénú ọkàn wọn rárá Only what I hear I forget ó ti bá gbọ́ báyìí gbogbo wa àti gbogbo wa gbọ́ ń sìn tó bá máa dalẹ́ tó bá ní kí làbá sọ ẹlòmí ò tiẹ̀ ní rántí àkọọ́lẹ̀ ọ̀rọ̀ mọ́ ni wọ́n ní what I see I remember ṣó ti yé what I see I understand àbí bó náà ti bá ń sọ ó ti bá fojú ó ti bá fojú rí báyìí òun ni mo máa ń lè ha sórí what i understand and eh, bó lọ ṣe máa ń sọ wọ́n ní tí èyàn bá understand náà ló máa ń ṣe kí ni o ló máa wà pẹ̀lú yàn lọ títí so ló fi jẹ́ wípé àwọn ọmọ yẹn ni wọ́n ń wò wá ni bẹ́ẹ̀ bá ṣe ń rìn gbà mí ọmọ yẹn máa rìn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tó máa ń firu ẹsẹ̀ rìn ni tó jẹ́ pé inú súrà Lukman náà ni ẹ máa ṣe bẹ́ẹ̀ kó wá máa ga ọlọ́ni àà kó sí bó ṣe lè ga tó àwọn ní bàtà tí ìsàlẹ̀ máa rí ṣoṣoṣo yẹn bí àwọn obìnrin ẹ̀rí àwa gbé wọn sókè lẹ́yìn àbí ni ọlọ́run bá ga jù bẹ́ẹ̀ lọ ó lè dá ilẹ̀ lu so a gbọ́dọ̀ jẹ́ òbí wa ẹ̀rí pé ńgbà tọ́lọ́ bá ń sọ̀rọ̀ nípa ní Suratul Kahf tó ń sọ̀rọ̀ Musa àti Khidiru ńgbà pé ọmọ kan wà tí Khidiru pa Musa wá ń bèèrè lọ́wọ́ pé ah, ẹni rẹ lọ́wọ́ bá pè é fún mi kí ló dé tó pààyàn nígbàtí wọ́n wá parí ìrìn àjò Khidiru wá ń sọ fún Musa wípé wa amma al-ghulamu fakana abawahu ọmọ tàpáyẹ̀ àti bàbá àtìyẹ́ ẹni rẹ̀ ni wọ́n ọmọ yìí ni po kí ìlòun máa yà irú ọmọ bí oyè lucy olórí àwọn olè àbọ́mọ bí a níní ọmọ ọ̀tá tán bá lọ tí ń jà bí kan báyìí àwọn òbí kan máa wà kò ní sí yìí méjì pọmọ ẹwà mẹ́ ó ń sáré lọ bẹ̀ àwọn ọmọ míì sì wà ní tí wọ́n bá rí wọ́n lé kọ́ wá gbọ́ pé ibo wá ní lágbájá lọ ó wá gbọ́ pé wọ́n ń ṣe wáàsí ní yídì nísẹ̀lẹ̀ ibẹ̀ ló máa wà wọ́n á parí ẹ̀sì aago méjì tó bá máa dàsìkò zúrì ó máa padà sílẹ̀ torí àwọn ti mọ̀ pé gbèsè ayé tọmọ yẹn ń gbé nìyẹn àwọn òbí mi wà tó bá ní à ah, wọ́n máa ń jà ní iléèwé iléèwé náà náà ní agbòdò ló wà òbí yẹn bá pààyàn lọ́mọ́ ń gbà mí ọmọ tó lọ ń payẹ ọlọ́run ti mẹ́ pé tó bá dàgbà yàyàkúyà pọ́nà wọn bá pa ọlọ́run ti ṣòrí fọ́mọ yẹn ni torí pé kò dàgbà kó yàyàkúyà débi pọ́nà wọn bá máa fi bí ọlọ́run tó wá fi ṣòrí fáwọn òbí torí tó bá yàyàkúyà àwọn òbí náà dáràn nílé ayé àti lọ́run kọ́nà má di abimọ̀kọ́mọ̀ ìyẹn ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a tọ́mọ wa káwa náà sì jẹ́ ní dáadáa ìwọ bàbá tó mutí ohun tó ń sọ fọ́mọ ẹni pé kó máa mutí o ìwọ bàbá tó mu sìgá ẹlòmí àwọn ọmọ ẹ̀ ní sìgá àwa ní kó láìsí a ní kó láìsí ẹ̀ àwa mú málàmù náà ló bàbá láìsí ẹ̀ ọmọ a máa mú bọ̀ lọ́dọ̀ bàbá ìgbà míì kọ́ tó mú délé òun náà ti sáré èyí tó bá kù ní ògò àwọn ọmọ náà tẹ́ bá mu mínírà tán tí ẹmẹ́pọ̀ mọ́ lè bọ́ síbẹ̀ kó máa rómù bẹ́ẹ̀ náà lòbí tó mu tí ọmọ wa bọ́ síbi ọtí àwa máa rómù ẹ̀wà rọmọ mi nípò bá máa jáde bá kọ́ máa ṣe wọ́nrọ̀wọ́nrọ́ nú lẹ́nu ẹ̀ nímọ̀ ẹ̀kọ́ ti mu nǹkan nù toró ti mu àmúkú bàbẹ́ wọ́n sì lọ́mọ ti kíní kan bá jó bí ni ọmọ kọ́nà jẹ́ ká ọmọ wa jọ wa lórí dáadáa tó bá ti wó rẹ̀ ṣùṣùn tó wó gá ah, ọmọ gbọ́dọ̀ jọ mí pẹ̀lẹ́lẹ́

ìní wà lémù kàkàlìmọ́t ó ní mo fẹ́ kọ́ ẹ ní àwọn gbólóhùn mélòó kan mo fẹ́ kọ́ ẹ ní àwọn gbólóhùn ọmọ kékeré ni o ọmọ yìí sì há sórí ó ní ishfadillah gbogbo ibi tó bá wà máa ṣọ́ ọlọ́run tí ó fẹ́ jẹ́ security fọ́nà rárá máa ṣọ́ ọlọ́run pé ah tọ́nà bá lọ rí mi bí yashfaduk ọlọ́run a máa ṣọ́ ẹ ishfadillah tó bá ti ń ṣọ́nà pé á ah, ọ̀nà ògbọ́dọ̀ bá mi ń bí ọ̀nà àdẹ̀ máa ṣú ẹbí àwọn ẹ̀ṣẹ̀ àtàbúrú máa ṣọ́ ọlọ́run bí gbogbo tó bá ń ṣe wà máa bá ọlọ́run bá wájú ọlọ́run wà máa ṣáájú ẹni gbogbo bí tó bá lọ ẹwọ tí ànábì sallallahu alaihi tó fi ń kọ́ ọmọ kékeré ó ní wa tọrọ kan ọwọ́ náà ní kò sì tọrọ ẹ̀wọ̀ wàyídà sàáǹtà fàtàìn bìlá gbogbo ìgbà tó bá níṣòro tó wá ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ náà wọ́n bá ní kó wá o ní wà àlàm ó ní kó wá náà mọ̀ dájúdájú ala ayanfa'aka ayanfa'aka bi ṣe tó kó sí lọ́mọ̀ wípé tí gbogbo èèyàn pátápátá tó bá kójọ pé à ah, ọmọ yìí a fẹ́ dá lọ́la ọmọ yìí a fẹ́ bá wa ṣe ọmọ yìí a fẹ́ rán lọ sílùú òyìnbó ọmọ yìí a fẹ́ ṣe dáadáa fún lan yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu laka ànábì sallallahu alaihi wasallam ó ní lọ́mọ pé wọn ò ní lè ṣe dáadáa yìí fún ẹ àyàfi tó bá ti wà lákọọ́lẹ̀ pé wàá ṣoríire ní nǹkan táwọn ni wọ́n máa rí ṣe ó ní kó wá lọ tọ́mọ tí gbogbo èèyàn bá kó yọ tọ́nà wọn fẹ́ ṣe ẹ́ ní ṣùtá wọn ò ní lè ṣe ẹ́ ní ṣùtá àyàfi ṣùtá tọ́nà ọba ti kọ́ọ́lẹ̀ fún ẹ ó ní rúfin àtìlà kìláàrù kálámù ìyẹn ni gègé gègé pen tọ́nà ọba fi kọ gbogbo nǹkan àkọọ́lẹ̀ ọlọ́run ti kọ́ ó sì fi gbẹ wàjáfà ti sọ̀rọ̀ ọlọ́run ti gbé gègé sókè ibi tọ́nà nǹkan ti ti gbẹ

ọlọ́kadà wo ló máa gbé mi débi mi mọ́ tẹ́lẹ̀ tí n bá dìde ń bì kí làwọn nǹkan ti máa ṣe ti máa ṣe ti máa ṣe ní dítẹ̀lẹ̀ kò sí tí mọ̀ ń kò sí tí bá padà lọ kí ló máa gbé mi délé kódà kí n ti plan nǹkan tẹ́lẹ̀ mi lè sọ àwọn èèyàn wo ni màá kọ́kọ́ bá pàdé tí n bá dẹnu gate ọlọ́wọ́n ba nìkan ló mọ̀ ohun tá a máa ṣe lọ́la so akadara àtàsìkò a máa ṣe lọ́nà nìkan òun ló mọ̀ ìyẹn ní ànábì sallallahu alaihi wasallam sọ fọ́mọdékùnrin ó ní fi shidda ya'rifka ta'arraf fi raha fi ó nígbà tí o bá wà nínú ọba máa pé ọba máa súnmọ́ ọjọ́ tó bá ti wà ní ìṣòro ó ní pé ọlọ́run fi wá tá kọ́lọ̀ má ṣe ẹ̀rọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ òun náà ni wípé a gbọ́dọ̀ mọ̀ pé àwọn ọmọ wa yìí a gbọ́dọ̀ tọ́ wọn a sì gbọ́dọ̀ máa ṣe wáàsí fún wọn ikhtiyarul bi'atil munasiba as-saliha tá a bá fẹ́ tọ́mọ a gbọ́dọ̀ ṣa ẹ̀ṣá environment táwọn ọmọ wa fẹ́ máa gbé o fẹ́ gbalé o dé ilé kan gbà tó débẹ̀ o rí pé wọ́n gbé òṣà síwájú ilé yìí o sì kówó lẹ̀ láti gbà á orí pé lè ìpéríwò ìyà ni wọ́n ṣe ń bẹ̀ àbíbẹ̀ ìyà ọlọ́ṣùn àbí ń bí ilé tó dé yìí orí pé ohun tí ò ń ṣe ọlọ́run ni wọ́n ń pè lọ́lọ́run abówádélé àwọn pẹ̀fíìmù yẹn ni ó ní agbára kò wá ṣe pẹ̀fíìmù tó dá o pẹ̀fíìmù tó jẹ́ pé tó bá pẹ́ ńbẹ̀ tó bá dúnbẹ̀ tó fà sí mú dáadáa ó ṣeéṣe tó bá ṣọ́ra kó jẹ́bẹ̀ ló bá sùn lọ sí igbó ni wọ́n ń fa bẹ́kùrà abówádénú ilé kan gbogbo àwọn ọmọ tó kọ́kọ́ pàdé ní orí pọ́n ọmọ ilé ọmọ yahoo yahoo ni tó gbé òṣà sórí irun oríṣiríṣi ní gbogbo wọn gbé sórí irú ilé bẹ́ẹ̀ sá àwọn kan tún jẹ́ no salary èmi ò gbọ́ yẹn rí ọ̀nà kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ọ̀nà aṣọ wa bẹ̀ kọ́nà má jẹ́ káwọn ọmọ wa kọ́ yàyàkuyà gbogbo àwọn ọmọ tó ti ń ṣe yàwúyàwú ọ̀nà ọba àdékè ọlá bá wa pèsè sí alálùbáríkà fún ọ iṣẹ́ halal bá wa pèsè ẹ̀ fún ọ torí inú tó bá yí àwọn ọmọ jẹ́ àìríṣẹ́ ni o àìríṣẹ́ ni o ọmọ tó jẹ́ gbogbo wà primary school ó ti ráwọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n lọ yunifásitì pé wọ́n máa ń jẹ́ pàkàkiri ojú títì ní gbogbo bàtà ti bù gbogbo bàtà ti ṣe kí ni a ti bù ó máa kó pálí yẹn jáde láàárọ̀ ni tó bá tún bọ̀ lálẹ́ tó bá dé báwo ni a ní bákan náà ni ọmọ ìwá ara wọn rẹ̀ nígbà wà gs Ah, kàwé ẹ̀ dáadáa ìwé ń bo tí ẹ̀mẹ́ páyé àtijọ́ lọ máa ń sọ pé tí o bá kàwé rẹ bàtàrí adùn kòókò ká ah, à nísìn tí ọmọ ọlọ́nkó ṣàánú ó ti tọ́ọ̀nù sí upside down àwọn tó kàwé gan ni bàtà wọn wọlé sí ẹ̀dọ̀ wo ṣú ọ̀gọ̀rọ̀ graduate ẹ̀rí ti àwọn gan ní kíni bàtà wọ́n sì kíni jọmọ́ kògò kà ní jẹ́kọ ọmọ kọ́ṣẹ́ jẹ́kọ kàwé kò sí tí ò wúlò nú ẹ̀ ọmọ mi ò mọ̀wé aṣá ń fi lọ ni ọ̀gọ̀rọ̀ ọmọ kò yẹ kó tiẹ̀ lọ secondary school wọ́n kọ títí títí kò mọ́ mo ní ọmọ kan àgbọ́dọ̀ fàsìkò àwọn ọmọ láàrin kò fi bẹ́ẹ̀ gùdù skùl ó dẹ̀ ló ma kọ́ṣẹ́ wọ́n jù sẹ́nu iṣẹ́ kan wàláhì kò tí lọ́dún kan ó ti ń dáṣẹ́ ṣe iṣẹ́ tó ń dáṣẹ́ ṣe mẹ́fọ́ ọmọ tó ti ń rí ó lọ skúl náà kò ṣe ó lọ yunifásitì àkántáǹtì lọ pè ẹgbẹ́ lẹ́jà ó kéré jù ní àkáǹtì kódà ẹgbẹ́ jọ́nà àwátabámọ jọ́nà kó kọ̀kọ́ owó ni kọ ìkọ́tẹ̀gbẹ̀ bí ní ibi tọ́kọ dr sí debit ibi tọ́kọ tr credit sí kọ́ sí owó tó bá wọlé kọ́ sí under credit èyí tó bá jáde kọ́ sí under debit ẹlòmí ò lè dáṣe o kò lè dáṣe o tó bá dẹ̀ tó accountant òun náà máa àbíbẹ̀ kọ́ ni wọ́n tàn jẹ òun náà tàn rẹ̀ so kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ gbìyànjú láti wọ environment tó dá fọ́mọ wa nínú environment ní school wa tó bá fẹ́ fọmọ sí school fi ọmọ sí school tó dá tó bá fẹ́ gbalé gbélé tó dá tó bá wà ládùúgbò tó bá rí pàdúgbò yẹn òun ṣe àdúgbò tó dá láti tọ́mọ àwọn àdúgbò kan wà lẹ́gbẹ̀ẹ́ wa iná ni mọ́ ọ̀yọ́ ṣe máa ń sọ pé ah èèyàn gbọ́dọ̀ tọ́mọ ní àdúgbò báyìí torí kí ni àwọn àdúgbò kan wà bẹ́ bá débẹ̀ àwọn ọmọkọ́mọ àwọn ọmọ aṣẹ́wó ni àwọn ọmọ onígbó ni àwọn ọmọ oníyàwóyàwó ni ẹ wo báwùjọ ṣe dìlé ni láwọn ọgbà kan ó rí à kẹ tó róbìnrin tá máa mú sìgá gbangba ṣùgbọ́n ní sí àwọn èèyàn wọ́rí nínú environment ta ṣọ́ òun náà ni àwọn ọ̀rẹ́ tọmọ wá fẹ́ máa bá lò torí àwọn náà máa lápa lára àwọn ọmọ ilé jẹ́ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó torí pé àwọn ọmọ tá sọ yìí àdánwò lọ́nà ọba bí wọ́n ṣe fún wa ẹ̀záàmù ni ọlọ́ọba àdékíọlá ó ní alìmọ́lù wà ní balóòn zina ya. ni lọ wọ àbíbẹ̀ kọ́ ni ó fi chain sọ́rùn ṣe mẹ́kọ́ ṣọ́ ló ṣe ó lo yẹtí ọ̀ṣọ́ ló ṣe ẹ tó jọ́kùnrin ó fago sọ́wọ́ ó fòrùkà sí ọwọ́ kóhun má lo chain o torí pé ànábì sallallahu alaihi wasallam ó ní kọkùnrin má wọ chain sọ́rùn kó má bà dog tí wọ́n máa fi chain wọ kiri àdúgbò ẹ̀rọ ẹ̀fà má ṣọ̀ṣọ́ bá ṣe ṣe ọ̀ṣọ́ pẹ̀lú aṣọ tó dáa bẹ́ẹ̀ náà lọmọ ṣe rí gbogbo ẹni tí ó ìbímọ kọ́lọ̀ ọba kó jọ kó bá wa fún wọn lọ́mọ alálùbáríkà àwọn tó wáyàwó tó wọ́kọ kọlọ́ba wa ṣe rere fún wọn àwa tá ti bí kọlọ́ba wò wọn àwa tá ti níyàwó àti tá ti lọ́kọ kọ́lọ́ má jẹ́ káàrin wá dàrú gbogbo ẹni tó fẹ́ fẹ́ sí kọ́lọ́ má ṣe ṣe nírọ̀rùn àwọn bàbá ṣe mọ̀ pé àwọn ọmọ kan wà fún bàbá ìyá kan ló bí wọn kọ́nà bá fọ̀rún kẹwọn nínú wọn ni ustaz ahmad wà ni àfáànù rùdí wà èwo ni bàbá wò nú wọn sínú wọn dùn àbíbẹ̀kọ́ ni àtúrí mami àbíbẹ̀kọ́ ni àwọn bí àfá abdulrahman tápá abdulrahman bá bẹ̀rẹ̀ sí ṣe wáàsí nsìn inú ìyá ọmọ dùn ni tápá abdulatifu bá kí wáàsí mọ́lẹ̀ ẹ̀ẹ́sọ́pá àfáà lóde yìí àtúrí ìyàwó àmìnà àmìnà ẹlẹ́hà rere tí ó ṣe àwọn ẹlẹ́hà rú iná fi há ti fíìmù yẹn àbíbẹ̀kọ́ ni tàbá tó wá wá sísàlẹ̀ àtúrí àwọn àfáwà kàmọ́ọ̀lì àbíbẹ̀kọ́ ni ẹ̀ gbogbolowo no ṣóò ní gbogbolowo ṣá Abdulwahid ní gbogbolowo àbíbẹ̀kọ́ ni oore pé bàbá fẹ́yàwó tó pọ̀ nìyẹn kọ́lọ̀ ti bẹ̀ fún gbogbo àwọn ọkùnrin kọ́lọ̀ ti fún àwọn ìyá wa ní sùúrù àwọn ìyá wa tí wọ́n wà níbi tí ma ọ̀nà àbáwá fún yín lọ́mọ tó pọ̀ ẹbí méjìlá ẹbí 24 àtàdó sọ fún ibẹ̀ ìyá pírẹsidẹ̀ntì wa nàìjíríà tèmi ọmọ 18 ló bí buhari sì wà nọmbà 13 ẹgbọ́nà tóbi jọmọ́ kàkà nígbà tí yẹ bí méjìlá ó ní à ó ti tó báyìí o tí mú ti pé ó ti tó báyìí ṣe mẹ́ pé kò ní bí Buhari ṣe wá rí kanú àwọn ọmọ tí ya ìbí tó dàbí Buhari ni kò sí ẹ má límìtì ẹ sáà má bí lọ sọ́nà ọba lọ́rùn ọ̀nà ọba ló wò náà huwa

ó lè máa sọ pé ayé ò lè fẹ́ yàwó méjì obìnrin mi náà wá sọ fọ́kọ ẹ̀ pé wò ó ṣáà máa ṣe ń ta o má gbé wálé ni o ó wá gbàgbé pé ó lè má gbóbìnrin wálé ṣùgbọ́n lè gbé àrùn wálé ó ti rí ó gbé àlàáfíà wálé kẹjọ máa lò sí ayé àlàáfíà obìnrin mi burú débi pé tọkọ bá ti ń jáde òun gan ló máa bá kó rọ́bà sínú báàgì ẹ̀ pé ṣáà máa lò ó kó má kó wàhálà wálé ó ní gbádùn ara wọn ló fi jẹ́ pé jẹ́ ká ṣe sùúrù kọ́nà bá ti fún wa ń sùúrù wọ́n ní kárì ká pọ̀ ìyẹ̀ ló ń yẹ ni

ó wà lára lukumanu kọ́nà ọba àdíkí ọlá kó bá wa kẹ́ lukumanu kó sì kẹ́ gbogbo ẹni kó kẹ́ ní kọ̀ọ̀kan wa ọ̀nà ní wà lápọ́dẹ̀ àtẹ́yìnà lukumanu alhikimata nishkuru lillah nínú àyà yìí ọ̀nà ọba ní wà lápọ́dẹ̀ àtẹ́yìnà lukumanu alhikimata ọ̀nà ló ń fún lukumanu ní hikima ọ̀nà ló ń fún lukumanu ní kíni jọmọ́ alhikima ta bá fẹ́ tú hikima lédè òyìnbó a sọ pé wisdom tá a bá fẹ́ tú lédè yorùbá a sọ pé ọgbọ́n àbí ká sọ pé òye ọ̀nà ọba tó ní òun fún àkọ́kọ́ ọlọ́run fi rìnlẹ̀ fún wa pé húwàlúwà hàm ẹjí máa ń ta ní lọ́rẹ̀ kódà o téèyàn béèrè fún tó máa ń fún yàn láláì béèrè ọba ni o ọlọ́run ni rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min na rahmatan innaka antal wahhab nínú orúkọ ọlọ́run ọba ni ọba o máa ń ta ni lọ́rẹ̀ kọ́lọ̀ ọba kó mẹ́ṣẹ̀ tẹ̀ ní kọ̀kọ́ wa lọ́rẹ̀ kó ta wá lọ́rẹ̀ owó kó ta wá lọ́rẹ̀ ọmọ kó gbogbo nǹkan tí máa ń fẹ́ ayé ọba kó fi wá ṣe ó jẹ́ kó yé wa nípa dáadáa sí ọlọ́wọ́ ọba àdékíọlá tó ṣe fún Lukman àkọ́kọ́ ọlọ́ọ̀bá fún ní ṣíkímọ̀ kí ni ìtumọ̀ ṣíkímọ̀ wọ́n ní nínú ìtumọ̀ tọ́lọ̀ọ̀bá fún eh, Lukman tí a ń pè ní ṣíkímọ̀ wọ́n ní alẹ́ ṣíkímọ̀ tó khashiyatullah ìpáyọ̀ ọlọ́wọ́ ọba kíyàn máa páyọ̀ lọ ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n ní túnmà hikima nìyẹn o final khashiya khashiyatullah ra'su kulli hikima torí pé kíyàn jẹ́ tí ó páyọ náà wọn bá òun náà ni olórí pé èèyàn gbọ́n ẹn tó gbọ́n lẹ́n tó páyọ lọ torí tó bá páyọ náà ó sì dó mugọ̀ torí kò fẹ́ là wọ́n ní àtàkùwà alìwẹ̀kọ̀ọ̀yà ó tó jẹ́ páyọ náà òun náà ni pé kí èèyàn máa mú nígbàtí ó mọ̀rùn kọ́ ni ó ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni tó ń jẹ́ sákúwà

àṣìná ah, lè léyìí má jẹ ń ṣe bó ṣe a máa sá fún àwọn aburú yẹn káàkiri nìyẹn nínú tó ń jẹ́ ikimọ̀ nìyẹn nínú tó ń jẹ́ ikimọ̀ gẹ́gẹ́ bí Ibn Abbas ṣe sọ ó ní alikitabu walifahamu wọ́n lòun náà ní tíra ọlọ́wọ́n ọba àti àgbọ́yé nínú tó ń jẹ́ tíra tó ń jẹ́ ikimọ̀ òun náà ní sunna sunna anabi sallallahu alaihi wasallam ọgbọ́n ni o nínú tó ń jẹ́ ikimọ̀ alaakilu òun náà ni kéèyàn jẹ́ tó ní làákàyè kọ́nà ọba kó bá jẹ́ kí làákàyè ẹnì kọ̀ọ̀kan wa kò kú

ẹni tó tún wá sọ fún tó ń sọ fẹ́ mi ó ní wà láì mo tó ẹ̀ ṣe sísá zula subhanallah mo wá ń sọ fẹ́ nìyẹn pé lọ pé ẹni tó jẹ́ àwọn òbí ẹ̀ sákìyèsí o ó rí ibú lọmọ ìṣira fún rẹ o kò sírù nǹkan tá a fà lè ṣe o ohun tó ṣe ìwọ tó kí tíṣà mọ́lẹ̀ tó lọ tíṣà à ah, ìwọ ọmọ bẹ́ẹ̀ ti ra orí ibú fún rẹ̀ ni o kọ́lọ̀bá kó bá wa gbé wà láìkó ọmọ báyìí kọ́lọ̀bá kó bá wa foríjì àwọn òbí ẹ jẹ́ ká máa fún àwọn ọmọ wa ń sùúrù o ẹni tó bá jágbàlagbà ọmọ gbọ́dọ̀ yájú sí kò tún wá yájú sẹ́ni àwọn pẹ̀sìn àfà ló yájú sí à tí ọlọ́wọ́ bá ní kí ọlá bá torí ẹ̀ bínú à irú ẹni bí ò lè rojú rẹ o ìwọ tí yọ̀rọ̀ dà wà pọ̀ tó sọ̀rọ̀ sáfà ò ní à mo mo sọ̀rọ̀ sí òǹgá ronú à àfà pè anú ẹni náà ṣe mí o tọ́lọ má ṣe ṣàánú wa kí ló fà kí lànà fi sọ ó ní alẹ́ ìrùlámà ò wà rọ sátúlà bìyà ó jogún a ah, ah, ṣe bẹ́ẹ̀ ah, kí lọ jogún wọ́n ma jogún ilé wọ́n ma jogún mọ́tò lábí wárí tó di náà wà ládírà hamad àdọ́bì ni wọ́n jogún góòdù wọ́n jogún sílfà ò iná ma wà rọ̀sùlẹ̀ ìnìmà ohun tó jogún lọ́dọ̀ àdọ́bì ni mọ̀ ohun tó jogún lọ́dọ̀ ni ká máa ṣe wá sí ohun tó jogún lọ́dọ̀ ànábì ní ká máa ṣe ìsùn ìdààmú gbogbo gbà torí káwọn èèyàn lè ṣoríire àwọn tí àwọn àfáà tún pè pé kán ṣoríire yìí àwọn ò báwọn àfáà ronú oríire torí pọ́gọ́rọ̀ gbà ọmọ lọ lè kéwú àríbẹ̀kọ́ ni àwọn àfáàtù wò sí ó yá tó bá di ọjọ́ tọ́ọ̀sì ẹ máa wá ká ṣe wá sí fún ẹ sì máa mówó wá ọmọ mi ní ọjọ́ kan bí ti pẹ́ mo ń ní ní ìsìrìtì ń bí mo ti wá ń kọjá ìyá yẹn ní kọ́ mọ́ máa bọ̀ lè kéwú kódà ó dàbí fọ́dọ̀ ń bí wá wo tí ìyá naira ẹ̀yin náà wo nǹkan ó wá rojú láti fún àfà 20 naira àwọn ìyàwó sọ pàwọn àfà yẹn oníjẹkújẹ ni wọ́n ẹ̀yẹn tó bá ti dé wá sí wàhálà ti máa ń pọ̀ jù àtàgò mẹ́fà àbọ̀ kémi tó lọ bí iná iṣó náà ọmọ yẹn torí bẹ bá débẹ̀ sí àwọn àfà oníjẹ gbádùn ẹ̀yin lẹ tó fẹ́ jókòó láti prepare o lè lo ten hours lórí ipò fẹ́ sọ̀rọ̀ one hour péré bẹ́ẹ̀ ọba jí àfà ìdí àfà ó máa ń gba gbogbo ìgbésí ayé èèyàn ó máa gba gbogbo ìgbésí ayé ẹ̀ ṣásìkò tó fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni àsìkò tí wọ́n náà fẹ́ fi kọ́ ni torí pé tó bá ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun náà gbọ́dọ̀ sinmi àti máa kẹ́kọ̀ọ́ torí tó bá jẹ́ wípé o bá sinmi ni ohun tó máa padà dì ní wípé ohun tó bá sọ fún wọn lánàá tó bá délé ní bó ṣe fẹ́ máa sọ wà ti ráwọn ọmọ kéékèèké táwọn náà ti máa ṣe kí ni wọ́n ti ma wí ṣáájú ẹ̀ tó rán ti ha sórí torí ńgbà tó fẹ́ ṣe kútúbà ní láti ẹ̀ ohun tó kà ń kútúbà nìyẹn nígbò tún dọdún yìí òun náà ló tún kà ó tún di ọdún tó tún tẹ̀lé kútúbà yìí náà ló tún kà àwọn ọmọ náà ti ha so etí ò wá sí kútúbà kò ní ṣe kí ni kò ní mìsì nǹkan torú ti gbẹ̀gbà bàbá ti ká kú sígbà tọ̀ jẹ́bí tọ́jọ́ ẹ̀ náà ni kò parí so iṣẹ́ àfà iṣẹ́ tó lè nìjọba a gbọ́dọ̀ ṣe dáadáa sí àwọn tí wọ́n bá jẹ́ àfà wọ́n ní Lukman kánà Lukman ẹ wà rí Ibn Abbas tí mo sọ yẹn ó ṣe dáadáa sáà Nabi sallallahu alaihi wasallam ó ti gbàdúà béèyàn bá ṣe aburú sáfà ọlọ́mọdé ó pèpè kódà bọ́ bá ṣe pé mo ti ṣiṣẹ́ pè Ibn Abbas ó rà Nabi sallallahu alaihi wasallam ànọ́bì fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ ó lọ ṣe ìgbọ̀nsẹ̀ ànọ́bì lọ tọ̀ nígbà tó wá lọ ọmọ ìwá ṣàkíyèsí pé ànọ́bì ò gbé omi dání ó wá lọ mú omi ó gbé lọ bá nọ́bì sọ̀rọ̀ wà lọ inú àbúnọ́bì wá dùn sọ̀rọ̀ àṣọ́lá a sọ pé ń tọ́mọ bá rí lọ́mọ máa ń ṣe ó ti rí pé tànọ́bì bá ń lọ kò ń ṣèṣe sí ẹ̀kọ́ má gbé nǹkan dání ó wá gbé nǹkan lọ fánọ́bì kó fi ṣe ìmọ́ra inú ànábì wa dùn ànábì wa ṣàdúrà ó wá sọ fún Allahumma علمه التنزيل اللهم فقهه في الدين وعلمه التنزيل ìwọ náà bá mi fún ọmọ yìí ní ẹ̀sìn kó sì bá mi fi ìmọ̀ Kùránì mọ́ ẹni tó mọ tẹ̀fsìrì Al-Kùránì ìdúnú àwọn sọ̀hábà Abdullahi ibn Abbas Abdullahi ibn Abbas ló wá fẹ́ sọ fún wa nípa ẹni tó ń jẹ́ Luqman ó ní kánà Luqman abidan habashiyan najjara ó ní Luqman ó ní ẹrú ọlọ́wọ̀n ọba ni habashiyan habasha ló ti wá ìyẹn ni Ethiopia ọmọ Ethiopia ni najjara ó sì jẹ́ kápẹ́ntà kò sẹ́ tọ́nà wọn bò ní kó jíṣẹ́ ọlọ́run ìwọ tó jẹ́ kápẹ́ntà ó lè sọ̀rọ̀ wọn bá níbi tó àwọn èèyàn tó wá kan tíà kí ló bá kọ́kọ́ fi sọ̀rọ̀ náà ó ní pé kò bá máa jàǹbá wọn ìwọ kápẹ́ntà tán lé ẹ kiri kó tó fún wọn jẹ wọn ó wá bẹ̀rẹ̀ wá sí wá ní àbá ọ̀rọ̀ tọ́ sí yín lẹ́nu ìwọ tó jẹ́ mẹkáníìkì ó lè ṣe wá sí ìdí mẹkáníìkì ẹ̀ náà pé á ah, ọlọ́run tóbi o ẹ̀rí gbogbo ẹ̀ wo bóyìí bó ṣe lọ gbogbo ẹ̀ pọ̀ bọ́dọ̀ ń ṣe lọ gbogbo agbáríwa iná ọ̀pọ̀ nìyẹn ah, ah, ọlọ́run bá o ọlọ́run tó wá lọ agbárí ìpọ̀ náà sí bẹ́ẹ̀ jẹ́ ní ṣe dojúrú iná sí tí àwọn nǹkan tọ́lọ́ ń lọ síbẹ̀ tó bá dojúrú ta ló fẹ́ tó ó pè wọ́n sí làákàyè nìyẹn kò sẹ́ tó lè tó àfọlọ́wọ́n bá kọ́nà fi wá ṣe kò jẹ́ dáadáa ìyẹn àkọ́kọ́ ta lára Lukman bákan náà ni pé wọ́n ní kọ sí ìrọ̀ wọ́n ní ànábì Lukman ẹni tó kúrú ni o ànábì ẹ̀ asàfùlà mo ní ànábì torí kó ti mọ́ wa lára Lukman kí ni mo pè mo ní wọ́n lè yàn tó kúrú ni ìwọ tó wá kúrú tínú bí àbínú ẹ bàjẹ́ ó mórí ọlọ́run nìyẹn ọlọ́run dárúkọ Lukman ní Kùránì gbogbo gbàtà bá ti ń ka Kùránì máa ka nípa Lukman a máa ṣàdúrà fún ìwọ kí ló yàtọ̀ nú kéèyàn kúrú àti kéèyàn ga ẹni tó ga ọlọ́run dá torí ẹni tó kúrú ẹni tó sì kúrú ọlọ́run dá torí kíni ẹni tó ga wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà òṣè kí ni kò wọ́ kèrègbè àgbẹ̀kọ́ ni tọ́mọdé bá ń wò pé ah, àwọn àgbàlagbà wọn wúlò ó wá fẹ́ mú lọ skú ìwé wà pẹpẹ ṣó lè débẹ̀ àgbàlagbà náà ó ní nǹkan kan lọ́wọ́ já sínú akèrègbè ó sì fi wò pọ́ ọmọdé ò wúlò ẹ̀yin ọmọ tẹ́ wúlò wo ó wá dọjọ́ kejì ó wá lọ bá wọn pé wo ìwọ kíní kan wá ń bí jáde wá bá mi yọ owó tó wà ní akèrègbè ọmọdé náà ah, àwọn ọmọdé ò dẹ̀ wúlò àríbẹ̀ kọ́ ní jọmọ́ kó tẹ́ tí ò wúlò ìwọ tó pupa èèyàn kan dúdú ìwà ló fẹ́ parẹ́ ẹkún ohun tó kó bá wa láfíríkà nìyẹn á ti wò pa dúdú ọlọ́run sọ pé tó bá dúdú làákàyè dúdú ṣùgbọ́n ìbòjì oyè wa fẹ́yìn dúdú yẹn ẹ̀ nílàákàyè àwa náà na gbà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ta bá ṣe nǹkan kan lé bá ti rí pé Nigeria kò sẹ́ni tó fẹ́ bá sọ China lásán torí kò bá òyìnbó ni wọ́n oníkálukú fẹ́ ra China kọ́nà kó ṣe àmì wa ikọ́ nínú àwọn tó jẹ́ tàbí'in àwọn tó àwọn sọ̀hábà wọ́n pè ní arákùnrin kan lọ́ba ó wá ń ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀

fàínàwó kánà min ákìyàrí náà ti sàlátà mínà Sudan àwọn tó dáa jùlọ nínú àwọn èèyàn dúdú Áfíríkà lọ ti wá èèyàn dúdú ni wọ́n ó ní Bilali Bilali ló jẹ́ àpẹrún àgbà fún ànábì sallallahu alaihi wasallam Bilali ibo ló ti wájọ mọ́ Áfíríkà ní Ethiopia Ethiopia ló ti wá wà Mahja maula Umar bin Khattab arákùnrin kan tó ń pè Mahja òun jẹ́ ẹrú tí Umar ti túlẹ̀ èèyàn dúdú lòun náà ní rẹ̀ sí ni ó wà Lukumanu al-Hakim Lukumanu ọ̀jọ̀gbọ́n kánà aswada Lukumanu náà èèyàn dúdú ni adìrí Lukumanu báyìí tàbá fẹ́ ṣe èèyàn àwọn èèyàn dúdú àwa léèyàn ah! kódà nínú àwọn ẹgbà wa kan wọ́n máa ń sọ pé Ìsá ọmọ Mọ́ríámù èèyàn dúdú lòun náà Ìsá ọmọ Mọ́ríámù wọ́n máa ń lé èèyàn dúdú torí ń pa dúdú kò sọ wádé èèyàn bí o ọpẹ́ ni fọ́nà ọba pa dúdú o abẹ́ẹ̀mẹ́ pa aládvantage béèyàn kan bá pupa sí náà bá lulẹ̀ gbà ẹ̀rí bískì ni ẹ ṣe máa rí ni èèyàn kan tó pupa tó bá wọnú òrùn wá bí ẹ̀rí bẹ́ẹ̀ lómi ṣe máa ń dà ní àbí bẹ́ẹ̀ kọ́ ni

ọlọ́run má jẹ́ adìpupa ọ̀ ẹ́ṣẹ́ àmì àwọn tó sì pupa ló wa ọlọ́run má jẹ́ ọdí dúdú kọ́lọ́run má aládọ̀ fẹ́ di pupa láti ọ̀nà pé ó fẹ́ ṣe ọlọ́run ọba àwa máa lọ búra ilé iná ṣe òun tó dá o kọ́lọ̀ ọba kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa àti rí lukumọ́nù báyìí pé èèyàn ni a rí pé lukumọ́nù àwa àti lukumọ́nù àjọra nínú ọ̀rọ̀ ọlọ́gbọ́n tí wọ́n sọ pé lukumọ́nù sọ tí ó dá káwa náà gbọ́ ọ̀rọ̀ ìṣesí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa lukumọ́nù wọ́n ní lukumọ́nù

ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ nínú hadith kudusi ó ní ọlọ́run bá sọ wípé tó bá jẹ́ wípé èèyàn nu yín àtàlùjọ nu yín àwọn ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn ní yín gbogbo yín wá decide ẹ pinnu pé fẹ́ jẹ́ ní ire tẹ́ bá wá jẹ́ ní ire yẹn ó ní láyẹ̀ zidu zalika mi mólìkì ṣe àn torí pé gbogbo yín ti wá ń kírun kò ní kí ọlá ìmì ọ̀nà ọba dílé fún o tí gbogbo yín bá wá decide pé aláàtì ẹ̀ kírun mọ́ kọ́nà má fi ṣàdọ́ fún wò fún wa tẹ́bá dìsáìdì pẹ́ ṣe tọ́lọ́wọ́ mọ́ iye ò dín ọlá ọlọ́wọ́ ọba kú o fàkúrúnì ọlọ́run ni ẹ máa rántí mi àkúrùkùn èmi náà máa rántí yín wáṣkúrúnì wà látẹ̀ fúrún ẹ máa dúpẹ́ fún mi o ẹ máa ṣe aláìmoore ọlọ́run sọ bómi pé mọ́ yápa àdùn lọ́wọ́ bí àdáàbìkù ọlọ́run ní kọ́nà ń fìyà jẹ́ yín kí lọ́lọ́ bá fẹ́ fi ṣe ń wa a gbọ́dọ̀ máa dúpẹ́ pẹ̀lú gbogbo tọ́nà ọba ọkàn wa dúpẹ́ ká máa fi ọkàn wa dúpẹ́ bákan náà àlàáfíà tọ́lọ́ ń fún wa ká máa fi dúpẹ́ àwọn ọmọ tọ́lọ́ fún wa ká máa fi wọ́n dúpẹ́ ìmọ̀ tọ́lọ́ ń fún wa náà a gbọ́dọ̀ máa fi dúpẹ́ ilé ìjẹnu tí ọlọ́wọ́ bá dìkẹ́ ọlá tó fẹ́ fún wa ọlọ́wọ́ sọ̀rọ̀ nípa Lukman tí ó jẹ́ wípé afẹ́ kẹ́kọ̀ọ́ lára ẹ̀ ọlọ́wọ́ ní wa ìkọ́lá Lukman lè ní ìwà wa yà ìdúhù ọlọ́wọ́ ẹgbọ́ ẹran tí nígbà tí Lukman tó sọ fọ́mọ ẹ̀ lẹ́n tó ń ṣe wá àsìkùn pé yáàbù náà yà ìrì ọmọ mi látó ṣíríkì bèèlà ìrì ọmọ mi má ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run òbí mélòó ló wá lẹ́ni ló máa jí láàárọ̀ a ní abdullah abdulrahman abdulkarim má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run iná ṣíríkà lazulumun azim àbòsí tó tóbi jùlọ òní kí sọ́lọ́run yẹrùsùkùkà wàtẹ́ṣkùrù ghayrahu ọlọ́run yìí ló ń pèsè fún ẹ kí ló dé tó ma wá máa dúpẹ́ fún nǹkan mi ọba tó dá wa tó ń pèsè fún wa òun ká ṣe kí ni ká máa dúpẹ́ fún ẹ̀rí ta bá fẹ́ kọ́ ọmọlẹ́kọ̀ọ́ nínú ọ̀nà tá a lè gbà kọ́mọ lẹ́kọ̀ọ́ òun náà ní ká máa sọ ìtàn fún wọn ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ó sọ̀tàn lùkùmọ́ọ̀nù fún wa táwa náà bá fẹ́ ká ọmọ lẹ́kọ̀ọ́ kódà ó lè jẹ́ ìtàn nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò tààrí pé ọgbọ́n àtòyé wà ń bẹ ìtàn àwọn ànábì ọlọ́run ọba ìtàn àwọn ẹni rere tó ti lọ àtàwọn ẹni rere tá jọ ń gbé gẹ́gẹ́ bí àwọn àfáà dáadáa a máa sọ̀tàn wọn fáwọn ọmọ eléyìí ni a máa jẹ́ káwọn ọmọ náà wò pé ah, ó yẹ káwa náà jẹ ẹni dáadáa ṣùgbọ́n tẹ bá wọ́pọ̀ sí tẹ̀ ló ń ṣẹlẹ̀ ẹ̀rí pé ọ̀gọ̀rọ̀ fíìmù bí kan máa yìnbọn bí kan ló ń jalè jalè nìkan ló ń ṣe gbá nìkan ló ń ṣàwo táwọn èèyàn ń ṣe ibi tó ti ń ṣe fíìmù ibẹ̀ lọmọ mi ti kọ́ bọ́ ṣe ń ṣí ilẹ̀kùn àbíbẹ̀ kọ́ ni ibẹ̀ lọmọ mi ti kọ́ báwo náà ṣe lè já burglary proof iṣẹ́ aburú tó ń fi fíìmù ṣe ń gbà mí nìyẹn so kọ́lọ̀ ọba kó ṣàánú ẹnìkan kan wa nínú ìlànà tá lè fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ó ní ká máa ṣe wáàsí fún wọn gẹ́gẹ́ bí Lukmanu náà bó ṣe ń ṣe wáàsí fún ọmọ ẹ̀ so kọ́lọ̀ ọba àdíkì ọlá gbogbo òbí ló gbọ́dọ̀ jù níwáàsí bó bá ti ẹ̀ lè ṣe public lecture ó gbọ́dọ̀ lè ṣe lecture ọ̀nà ulé ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni ìwọ tó jẹ́ bàbá pé àwọn ọmọ àti ìyàwó jọ ó mú bá ò ṣe dáadáa nílé ni ẹkú ẹkú sí àná bóòdẹ̀ ní nǹkan ṣáwẹ̀ ń lọ tí ó rọrùn ṣó easy kẹwàá bẹ̀rẹ̀ wáàsí ṣó ti yé kódà tójú bá ń tì ẹ̀ láti ṣe wáàsí fún ìyàwó ẹ̀ o lè kọjú mọ́lẹ̀ báyìí ṣó ti yé sàláwà lè ṣe dáadáa ni báwo ni nǹkan ṣó ti yé kò bẹ̀rẹ̀ wáàsí yẹn ni tó bá yá àmà padà sí ojú sókè díẹ̀ tó bá wò díẹ̀ àwọn tún gbójú padà wálẹ̀ ṣó ti yé ṣùgbọ́n gbà tó bá ti koko ṣẹ́mẹ́pẹ́ tó ń ṣe wáàsí tó ní kọ́ tó ń gbọ́ wáàsí gan kan tó fẹ́ sọ pé gbé máìkì ilẹ̀ jàre ọmọ òun náà lè ṣe kí ni bọ́ bó ṣe wò wọ́n ó ní pọ́n fẹ́ yín sóhun àbíbẹ̀ kọ́ ni inú tiẹ̀ náà máa dùn kódà rí pé ọ̀rọ̀ yẹn mò ń rí sọ kódà kó jẹ́ sọkúsọ ló ń sọ agbọ́dọ̀ fún courage àwọn ọmọ ta ní kọ́ wá ṣe wáàsí ó wá ṣe wáàsí ìwọ́gán tí ń fajúro irú sọkúsọ wo ṣe rí mo ṣe kú ẹnu ṣe ń sọ yẹn ó wẹ̀ ń kọ́rèjì ọmọ yẹn ṣùgbọ́n gbà tó ń sọ òun smile inú tí ẹ náà máa dùn ó sọ tọ́ ó fún tọ́mtọ́m pé á ah, sáré mu tọ́mtọ́m yìí kó kọ́kọ́ fi ṣe kíni kó fi clear throat ẹ eléyìí jẹ́ inú àwọn nǹkan tó jẹ́ àǹfààní dáadáa a gbọ́dọ̀ máa ṣe wáàsí fún ọmọ wa ká máa ṣe rántí torí ọlọ́run ní wàdákìr fáyínà zikirọ̀ tàǹfààlì mòmìnì mòmìnì làwọn ọmọ wa náà ọlọ́run ní ẹ máa ṣe rántí fún wọn ìrántí a m máa ṣe wọ́n ní àǹfààní nínú tatúrí nínú tan lùkmọ́nù yìí òun náà ni pé òbí rere wọ́n ní ojúṣe tó pọ̀ ojúṣe ni lùkmọ́nù ń ṣe yìí ó mójútó ọmọ ẹ̀ ó mójútó bá yí àṣedá bí ọ̀run ẹ̀ náà ṣe máa dá àbáṣepọ̀ láàrin òun àtọlọ́hun lùkmọ́nù mójútó ìbáṣepọ̀ láàrin òun àtẹ̀mí ẹ̀ àti òun àtàwọn ẹlòmíì lùkmọ́nù mójútó ẹ̀rí téèyàn bá jẹ́ òbí burúkú ó máa ń kó bọ́mọ wàdọ́rọ̀bọ̀ lọ́hùn mọ́sálẹ̀ وضرب الله مثلا الذين كفروا امرأة نوح وامرأة لوط ọlọ́run ní ẹ̀rá pèjúwe àwọn obìnrin burúkú wọ́n dà gẹ́gẹ́ bí àpèjúwe ìyàwó ànọ́bì ọ̀nà ọba méjì ànọ́bì náà àti ànọ́bì lù kánà dáṣà dáṣà àbìnrin ní mìíràn ìbáàdì lọ sọ lèṣẹ́ ẹ̀rí tí bàbá bá ń sọ dáadáa fọ́mọ tó di kó jáde tán tí ìyá pè pé ẹ má dá bàbá yín lóhùn kò ní kan ṣe o ṣe gbogbo yín ni kẹ́ kéwù ìwọ má dá lóhùn tí kọnu yín bá ti kéwù kò nídìí kẹ́yìn tó kù kéwù ṣẹbẹ̀ pé irú ìyá yẹn ti bá yí ọmọ jẹ́ ẹ má dá lóhùn járe gbóòlù ti máa ní ẹ má gbowó yàwúyàwú ibi táyé bá kọjú sí kábọ̀ kọjú síbẹ̀ yàwúyàwú ibẹ̀ níṣẹ́ wà lé nísìn nígbà tí bàbá lọ́mọ gbọ́dọ̀ ṣe tí ìyá wa ń sọ pé nǹkan àwọn ọmọ máa ṣe nìyẹn ilé ìyá máa fa ìparun bákan náà ni wípé àwọn ọmọ wa nínú tarí kọ́ nígbésí ayé Lukman òun ni pé nǹkan àkọ́kọ́ tá a máa báwọn ọmọ wa sọ òun náà ni ìmọ̀ ọlọ́ọ̀ba ní ọ̀kan ṣoṣo kí ló sọ la tushrik billah má ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba nǹkan àkọ́kọ́ tá a máa fi kọ́ ọmọ nìyẹn tọ́mọ bá wa kú sórí ẹ̀wọ̀n àdọ́mọ àlùjọ náà ànábì sallallahu alaihi wasallam ó ní man ọ̀rọ̀ tó ń sọ lé ayé tó jẹ́ la ilaha illallah yẹ ló wá sọ gbẹ̀yìn ilé ayé dákọ̀lá àlìjọ́nà ó ló máa wà àlìjọ́nà so a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé à ń kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ní iṣẹ́ bọ̀ sí ọlọ́wọ́n ọba ayé tá wa ṣótiyé ọmọ yóò sọ pé bísmìlá ó jẹun tọ́kùsọ alhamdulillah ó bá ní ẹ̀díjú ọmọ mi gan tó bá fẹ́ ṣe bísmìlá ó lè díjú torí tó ti kọ́ ní skú so kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ́ dáadáa Lukman ó ṣe wá àti fọmọ ẹ̀ ọlọ́run wá sọ wípé wàwà sọ lè ń sáà náà bàbá tó ṣe dáadáa báyìí ọlọ́run ní rí ọmọ ìrí ọmọ àti wá ṣe lọ́rọ̀ yọ̀lẹ́ lórí biwalide yìí hamalatu pé kò ṣe dáadáa sáwọn òbí ẹ̀ méjèèjì hamalatu ummuhu torí pe àwọn tó jẹ́ òbí ẹ̀ méjèèjì wọ́n tọ́ ẹ wọ́n ṣe kòńgé wọ́n ṣe ẹ́ ní ọ̀ṣọ́ wahnan ala wahni ìnira lónìí ìnira ni ó wà fi sọ́dọ̀ fi àmàìní mọ́ ṣe tó ẹ mọ́ ṣe gbé ẹ sínú gbogbo ẹ̀ kò tẹ́kì wọn less than two years o and ìṣkórólé ìwọ ọmọ máa dúpẹ́ fèmí ọlọ́ọ̀bá wádìí wáàrí dẹ́yíkà kò sì máa dúpẹ́ fún àwọn òbí ẹ̀ méjèèjì torí ń pé ọ̀bì mi ọlọ́ọ̀bá lẹ máa padà sí ẹ padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba so kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ́ dáadáa ilé jẹ́nu tí Lukman tó sọ fún tọ́lọ̀ bá sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe dáadáa sí àwọn òbí wa ní ìgbà táwọn òbí yóò bá ti pa wá láṣẹ pé ká ṣe aburú òbí tó ní a lọ ṣiṣẹ́ tí ò dá a gbọ́dọ̀ tẹ̀lé o tó rọ́nà ọba lékè ọlá ó ní wàyí ń já àdáka àlá an tushirika bí ma laysa laka bí ilm fala tuti'huma ọlọ́run ní tó bá ti wá sọ pé yá òórí táwọn ẹgbẹ́ iṣẹ́ sí ni òbí mi aróbì kan ó sọ fọ́mọ ẹ̀ ó ní ìwọ ọmọ yìí tó bá jáde secondary school tó bá mú wá fún mi máa pa ẹ́ bẹ́ẹ̀ni ọmọbìnrin sí ni ṣẹ́mẹ́ kó rọrùn òun náà fẹ́ mówó wálé adẹ̀wò ṣẹ́wò làwọn ẹgbẹ́ ń ṣe tó fi mówó lọlé iṣẹ́ onírú ọmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ọkọ̀ kọ́ṣẹ́ o tàbà ní bóyá tó bá ti ránṣọ amówó wálé kò dẹ́ ṣe pọ́rẹ́dì pé ókè kó máa lọ ṣe tíṣà nínú 6000 tó bá ń gbà kó máa kó fọ̀ wá fóun kó máa tọ́jú 2000 kò ń ṣe yẹn lóró kó máa mówó gidi wálé fóun ẹwúrú òbí bẹ́ẹ̀ jọmọ òbí tí ò tọ́ mọ́ ṣùgbọ́n fẹ́ jẹ wọn mọ́ irú wọn ló pọ̀ láyé ń sìn ọlọ́ọ̀bá ní tọ́ bá pẹ́ láṣẹ aburú fàlátù tẹ́ ìhùmá ó gbọ́dọ̀ tẹ̀lé wọn wà sọ ṣíbí ìhùmá fi dúníyà màrúfà ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ilé ayé ni òbí yàn tí ò ṣe ní dáadáa kódà tí ò ṣe mùsùlùmí ìyẹn ò ó má fún lẹ́tọ̀ọ́ ẹ̀ o ò ní tẹ̀lé láti ṣaburú ṣùgbọ́n kó lọ bẹ̀ wọ́n wò wà máa lọ bẹ̀ wọ́n wò kó raṣọ fún wọn wà máa raṣọ fún wọn ní bọ́nà bá ṣe pèsè fún ẹsí kó fún wọn lóúnjẹ kó tọ́jú wọn kó sì má máa sọ̀rọ̀ kò gbá kò gbé sí wọn ẹkú omi jáde ẹ̀yìn kèfè ríwo ah. tó bá ti ẹ̀ sọ bẹ́ẹ̀ ta má lọ sọ fóbi ẹ̀ orí bú ayé àtọ̀run nìyẹn ọlọ́run ò ní wo pé wọ́n ń ṣe mùsùlùmí o tóró ti ṣàbòsí sí wọn ọlọ́run ní ó gbọ́dọ̀ tẹ̀lé wọn wà tẹ́bẹ̀ ìṣẹ̀bí ìlàmọ́nà lọ́ba ìléyà ta ní kò tẹ̀lé àwọn tó ń tẹ̀lé mi òun ni kò tẹ̀lé má tẹ̀lé àwọn àfà ẹlòmíì ńgbà tó fẹ́ bàjẹ́ wọ́n ní ọ̀lẹ́ ń tẹ̀lé àfà ta ló sọ fún yín pọ̀lẹ̀ tẹ̀lá fa àwọn tó ìbáfà lànàbì sallallahu alaihi wasallam àwọn tó tẹ̀lé ẹ̀mọ̀ wọn ni Abubakar tó bá ń sọ̀rọ̀ olówó olùmọ́ká Abubakiri ni tí wọ́n bá sọ̀rọ̀ pa pé alágbára mọ́kà ó mọ̀rù ni tó bá sọ̀rọ̀ pa àwọn businessmen mọ́kà Osmanu ni tó bá ń sọ̀rọ̀ pa àwọn ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n gbajúmọ̀ àwọn olú ọmọ tó jẹ́ pé tọ́wọ́ àṣọ́mọ ah, yẹn ni kò sẹ́ tí ò mọ̀ pé dá ọmọ dáadáa ládùúgbò àlíyù ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nìyẹn so tó bá ti ẹ̀sọ́ pọ́lẹ̀ ń tẹ̀lá fa ayé àtijọ́ ni o àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn àbá kan wà ń sìn tó bá ń lọ báyìí mọ́tò tó máa jẹ́ ń tọ́rẹ́jì ẹ̀gọ́dẹ̀ máa lọ bí mẹ́fà ṣó ti yé jẹ́ káwọn ọmọ tẹ̀lé àfà tọ́lọ̀ bá fi ẹ̀wà ní káfà tí ìmá lo mọ́tò má ya ọmọ ẹkú lẹ́yìn àfà rere ohun tó máa jẹ́ kán ṣorí rẹ̀ ayé àti tọ̀run nìyẹn àwọn ẹni rẹ̀ ní ká jẹ́ káwọn ọmọ wa kí wọ́n máa wà pẹ̀lú káti máa ṣọ́ wọn ní ọ̀dọ̀ àwọn ẹni burúkú ọlọ́run ni ọlọ́run bá sọ̀rọ̀ tó pọ̀ ó sọ fún ó sọ ń pa Lukman Lukman tún sọ fọ́mọ ẹ̀ ó ní yáàbù náà yíyà ìrí ọmọ mi a fi àwọn ibìkan kan lẹ́ńbẹ̀ torí àsìkò Lukman sọ pé wọ́n mọ́ mi akimi sọ̀láta máa kírun òbí tí ò pọ̀mù ẹ̀ láṣẹ ẹ̀rùn ọ̀rọ̀ ni ò wà múrù bil ma'ruf ìrí ọmọ mi jẹ́ tá máa ṣe wá sí ṣẹ́mẹ́ pé Yorùbá máa ń sọ pé ẹni tó bá ń fọṣọ ọwọ́ ẹ̀ lákọ́kọ́ mọ́ a máa ń fi káwọn ọmọ ọmọ wá lọ skúù ìwọ náà tó bá tiẹ̀ ti di break time kọ̀ bọ́ síta no class ṣe wá sí fún ọmọ kíláàsì ẹ̀ nígbà tá a wà ds class kọ́nà ọba kó bá wa kí àwọn ọ̀rẹ́ wa kan àwọn ọ̀rẹ́ wa yìí àwọn bíi mẹ́ta ni ìkọ́nù wọn wà ní Dubai báyìí kọ́nà ọba wa dúró ní mi mọ́ bí táwọn yòókù wà tó bá ti wá di àsìkò break time wọ́n wá bọ́ síta nù class èèyàn kan gbé Arabic Quran nùrẹ́ ìyẹn là ń pè yẹn ìyẹn ló wà ní Dubai báyìí ìkan gbé English Quran ìkan gbé eh, Yorùbá Quran wọ́n wá máa kànú class ẹwọ́rú dáadáa bẹ́ẹ̀ Lukman náà sọ fọ́mọ̀ ẹ̀ pé akíní sọ̀láta máa kírun wá múrù bil ma'ruf máa pàṣẹ dáadáa wá ní hàánìlì múnká kò sì máa ṣe dáadáa wá síbíra alámọ́ àsọ́bákà ó tó bá wá ṣẹlẹ̀ bí ẹ lójú ọ̀nà kò ń kírun ṣàmójúkúrò kó ṣe sùúrù ó lọ mọ́ṣáláṣí ló kọtẹ̀ lóṣubú ṣe sùúrù lé lórí o ó fẹ́ jí lóru nígbàtí gbogbo èèyàn ń sùn fọ́fọ́fọ́ wàá ṣe sùúrù ló fi máa dìde o toró òun àsìkò yẹn gan lèṣù máa ń jẹ́ kárò kó dùn jùlọ bákan náà tó bá ń ṣe dáwà ó ń ṣe wáàsí ẹni tó sọ dáadáa fún aṣọ ẹlẹ́nu wàhálà fún àyẹ́ ti pọ̀ jù pàápàá jùlọ àwọn tó bá wá ń kọ aburú fún àwọn tó ń ṣaburú tó ń sọ fún wọn pé kò dá á ọ̀ràn téèyàn máa ń dábẹ̀ yẹn pọ̀ wàá gbà sọ lẹ́nu ọmọ kan rìn gbèrègbèrè láìpẹ́ kan báyìí a bá pe àwọn òbí ẹ̀ ṣàkíyèsí ẹni jẹ́ bàbá ni a tún sọ bó ṣe lè rìn láti lè rí dáadáa ṣe fún ọmọ rẹ̀ wàláhì àṣẹ mo ti dáràn bàbá yóò ti forí jì mí kó tiẹ̀ wá wo pé ṣe bá níyàn tí bàbá ìgbé wa ní tẹ́ni ìgbé wa ní kí tọmọ mi lè dá kódà ládùúgbò kò síbi tí òròjọ́ mi dé ma kọ̀ débi àwọn kan báyìí ni àwọn ìṣẹ̀lẹ̀ kan ló wá padà ṣẹlẹ̀ bó ní kálukú ṣe àtàkì mi nìyẹn mo wá lè ṣàlàyé orojọ́ bó ṣe lọ bó ṣe lọ ni nínú ètò ọlọ́wọ́ ọba ọba tó jẹ́ pé kò ń kú àlẹ́yìn alábòsí gbogbo ẹ̀záàmù tọmọ ìdí ń ṣe káàkiri táàsọ fáwọn òbí ẹ̀pẹ́ ẹ̀záàmù tí ò dání o ọmọ ìparí ẹ̀záàmù rìsọ́ọ̀tì ìbádé ọmọ obìnrin wọ́n bá ní ta ló ní ibo ló ti rí àwọn sàtífíkẹ́tì tó gbé wálé yìí ẹ eh, bọ̀dá kínínì bọ̀dá kínínì bọ̀dá kínínì ọmọ yìí máa kàtó ilẹ̀ ọgbà kún àwọn bọ̀dá yẹn máa pọ̀ àwọn bros bẹ́ẹ̀ ni gbogbo bí bọ̀dá ti wá pọ̀ tó yìí ìkọ́nù wọn mà dúró oníkálukú kọ́ ń dé ni ṣe bá ló rọ́bà ṣe bí kò dà síbẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò dá béèyàn bá ti ń ṣe wá ọjọ́ tó bá ti ń sọ fún ọ̀yọ́ pé kọ́ má ṣe dáadáa ó má sùkọ́nà kó ṣàánú wa ilé ìjẹ́ ṣókí látara àsìkò láwọn nǹkan tí Lukman fi kọ́ mọ̀ ẹ̀ ó tún kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ mi ma máa gbó máwọn èèyàn tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ tọ́mọ bá ti ń pariwo bá wa sọ̀rọ̀ nulẹ̀ agbọ́dọ̀ máa kọ́ṣọ̀n nẹ̀ ọmọ ma máa báwọn àgbàlagbà sọ̀rọ̀ kó wá máa pariwo ṣebí mo ti sọ fún ilẹ̀ kan rárá o ẹ gbọ́dọ̀ pé má máa tabarẹ̀ tó ti rí bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe máa ń gbórí bí ìgbà tí tírélà bá ń hàn ni bí ìgbà tí tírélà ọ̀hán ni tí ó kọ́nà kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ilé ìdí àwọn nǹkan sí ní ṣókí látara àsìkò àwọn nǹkan tọ́nà ọba àdíkíọlá tó sọ fún wa nípa lùkúmọ̀ ẹwà ọmọ mi sìn wọ́n á sáàjì ni ó dàbí gbé yẹn dúdú lọlẹ̀ díẹ̀ ọlọ́ba wa kó lẹ̀ kó má jẹ́ ọdún gbé ní ìwà toróyìnbó oríṣiríṣi ìgbà kan láyé old school àríbẹ̀kọ́ ṣòkòtò táwọn bàbá wa ti wọ̀ láyé àtijọ́ tó ti sú wọn táwagun ò fẹ́ bá láyé lọ títí àwọn ọmọ wọ̀ wọ́n fi ń ṣakọ nígbòyàn tún gbé kan tún ní pẹ́ńsù ni àbíbẹ̀kọ́ ni ṣòkòtò tí ń rí tálẹ̀ mọ́ wọn ní gbogbo ẹsẹ̀ báyìí eléyìí ò ti ń ṣaṣọ gidi tó yẹ kéèyàn máa wọ̀ kiri àbíbẹ̀ kọ́ ní nígbò tún yá àwọn ọmọ ìtúwò pé bí tọ́lá jù dé ẹ̀wọ̀n ni o wọ́n wò pẹ́ wọ̀n ẹ jẹ́ kí gbogbo akú máa lọ tẹ́wọ̀n bàbá ti ẹ̀ lọ tẹ́wọ̀n ẹ̀yà wọ ẹlẹ́wọ̀n torí pé ságìn fẹ́ rí ẹ̀wọ̀ ẹlẹ́wọ̀n ni o wọ́n ní nílùú òyìnbó ohun tó máa ń bí ságìn òun ni wípé nígbàtí ìyọba wọ ṣòkòtò ẹ̀pẹ̀pẹ̀ lẹ́wọ̀n wọ́n á gba okùn ṣòkòtò ń díẹ̀ wọ́n á yọ bẹ́ẹ̀tì ń díẹ̀ torí kí ni ó lè sú ẹlòmí kó lo bẹ́ẹ̀tì yẹn àbókùn ṣòkòtò yẹn kó fi áǹgà rẹ̀ pa pé ikú yá ju ẹ̀sìn lọ wọ́n máa wá gbà láàrẹ̀ látara kọ́ ti wá gbá yẹn tí wọ́n bá fẹ́ lọ mú jáde àbí nǹkankan àbí tó ti ń lọ́bi kankan ní irú wọn ni ṣòkòtò wọn bàrá àdí ló máa ń wà torí pé kò ní lè dúró ní wéèsì wọn ṣòkòtò tó ti ń jábọ́ ni ìyẹn làwa wá mú lọ́dọ̀ tí wá ń bì pé gbogbo múra dáadáa tó wà láyé ìkòhùn wa mọ́ afẹ́ sáàgì ni afẹ́ múra bí ẹlẹ́wọ̀n kọ́nà máa jẹ́ ṣàánú gbogbo ilé lọ́nà bá fẹ́ kí ọmọ jìnà sí tó bá ti rí ọmọ tó gẹrun kírun tètè pé sákìyèsí ọmọ mú ẹnu sẹ́gbẹ́ kan báyọ́ ní àṣà tuntun sí ní tètè bá gbá ẹnu yẹn èèyàn máa ń sírètì ẹnu ni ìwọ náà ó yá lọ mú àyà kùrán kan wá tó ní ká sáàgì lọ mú wá so kọ́lọ̀ kó ṣàánú fún wa bá àwọn ṣókí báyìí láàfi mójútó àwọn ọmọ wa kọ́lọ̀ kó jọ kó bá wa ọmọ wa ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ bá wa dá wọn sí kọ́lọ̀ kó dá wa náà sí kó bá wa tó àwọn ọmọ yìí kọ́lọ̀ kó tó àwa náà sọ́nà kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa orílẹ̀-èdè nàìjíríà wọn náà má jò dàrú gbogbo àwọn ọmọ nàìjíríà náà má ṣe tún wa ṣe àwọn ìjọba tí wọ́n ń ṣèjọba lé wa lórí ọlọ́ba wa tún wọn ṣe gbogbo ibi tán ti mọ̀ mọ̀ ṣe sí ní gígùn àlàáfíà ara ọlọ́ba wa ṣe fún wọn bá wa ṣe fún wọn gbogbo tí ìwọ náà ti ṣe fún wọn dáadáa ọlọ́mọdé ó bàjẹ́ èyí tó mí àti tí ò mẹ́nu dúkìá wọn ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́ọba ìbànújẹ́ ọlọ́mọdé ó wọlé sí wọn tán àwọn tó wá jí ọmọ wọn náà ó bẹ̀rẹ̀ látòrí àfáwa Ahmad ọlọ́ba ṣàlékún dáadáa fún wọn èyí tó ti ṣe fún wọn dáadáa ọlọ́mọdé ó gbogbo ìtàn tọrọ ọlọ́ba ṣe fún wọn gbogbo àwọn ìyá tí wọ́n fi tí wọ́n ṣe sílẹ̀ lé tí wọ́n wá ẹ̀ẹ̀dá ọlọ́wọ́n ọba lóhùn látara pọ́ tó fi ń ṣàpọ́lé fún àwọn bàbá wa pé wọ́n pè yí ẹ̀jẹ́ ọlọ́wọ́n ọba àdékè ọlá kó má ṣẹ̀bá wa jẹ́ yìí náà gbogbo tẹ́ ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́ba wa ṣe fún yín èyí tẹ́ fẹ́ láburú ọlọ́mọ ṣẹ̀bá wa gbèjì وعلى آله وأصحابه أجمعين آمين يا الله أبعد الله الله أكبر